فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أتعرفون الله عليكم إكي الله orí ayẹyẹ ọlọ́run bàbá àdéhùn Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rọ gbogbo ọ̀rọ̀ tí a ń ṣàlàyé ẹ̀lọ́wọ́ ọ̀rọ̀ nípa tàbí jẹ́ òye ọlọ́run mẹ́júwá wọlé ìlọ́ bàbá wà ní ọlọ́run ní àwọn àpẹẹrẹ ààrí káàkiri ẹni ọlọ́run nìyà yóò bá ní ọlọ́run bẹ ní ẹ̀ ìbá wọn sọ bẹ́ẹ̀ wọ́n ní ọlọ́run ma ẹni ẹ̀ àwọn tàbí láyé tàbí ẹni ọlọ́run a sì máa ń kí ìṣẹ̀lẹ̀ ọlọ́run lókè ìgbà tí a bá ti rí àwọn òròyìn tí ọlọ́run bá tó lámọ̀ rí lára ẹni ọlọ́run tàbá ti rí lára èèyàn àwálẹ̀kùn pẹ̀lú bá bá ti wá rí òròyìn bẹ́ẹ̀ táàrí lára ẹni èèyàn àwọn àti sọ́rọ̀ ọlọ́run olùwàlẹ̀ الذين آمنوا wa kanu yattaqun àwọn tí wọ́n gbé wòlé ọlọ́run olùwà ní nǹkan bí tẹ̀lé ẹ̀wò lára wọn nǹkan àkọ́kọ́ alladhina amanu àwọn tí ní mẹ́rin wa kanu ó sì gbọdọ̀ pẹ̀lú ọlọ́run alìmánu ọlọ́pàá ìgbàgbọ́ àti fáyọ̀ ọlọ́run àbí káwo ilé ṣẹlẹ̀ àpè níbẹ̀ ọlọ́run kásìwò tí ṣẹlẹ̀ àpè ní ìmánu àwùjọ́ta àbára wà yìí ní táwọn yẹn pè ní ìmánu àbí tán pè ní ọlọ́run ó yàtọ̀ pátápátá sí tọ́lọ̀ bá ẹmọ́ra wọn kan wọ́n náà wọ́n ní bẹ̀rù ọlọ́run wà ní jáde inú àwọn tó bá rí bẹ̀rù àwùjọ tó wáyà yìí kò lè làwọn pè wọn nínú ọ̀pọ̀ ló wà wà ní jáde omi ẹ̀lọ́ ló kan lólé omi alùpọ̀tì days ìwé ni yìí ó jẹ́ máa olúwa kí mọ́sálásí tí wá jáde alẹ́lẹ́ ọmọ ọba rẹ̀ subhanallah lára ń tàà lọ fún àfihàn yẹn páyọ̀ ọlọ́run oníkọmọ fún ìjọba ṣòyẹ ló fà agbọ́rọ̀ jẹ̀nà náà kí là ń pè ní imani kí là ń pè ní àtàkùwà àtìsọ tán pè ní àwọn ìpìlẹ̀ àwọn ìpìlẹ̀ imani bá bá sàfẹ́fẹ́ lára èèyàn kò sí tíyàn lè ṣe láyé má tẹ́lẹ̀ lè jẹ́ wòye ọlọ́run ìpìlẹ̀ yìí máa ń mẹ́fà náà ni nínú mẹ́fà yìí bàbá ní àwárí márùn-ún lára èèyàn ó wá pọ̀ ẹyọ kan ẹyọ kan tó kù ní kò lè sọ́dẹ̀ ní ọlọ́run àlìmọ́ bèlà ìyẹn kò pẹ̀lú wọ́n mẹ́lẹ́ àrídájì yìí tí ẹ ṣe nígbà pẹ̀lú àwọn ọ̀láìka ọlọ́run wà kúkú bí i kó sì nígbà pẹ̀lú àwọn kíra ọlọ́run wà rúsù bí i àtàwọn òbíṣẹ́ ọlọ́run wọ́n ìmọ̀lá náà àmọ́ kìí ṣe ní bá ti bí o náà ẹ̀yà síkú ìbára lọ àìmìnà gbàgbọ́ olùgbàpọ́lọ́bà fẹ́ à ó láwọn òmú àwọn ọ̀dọ́dọ́ mẹ́ta ìlàrẹ èèyàn tábàgbẹ́ nìyí ó bọ́lọ́gbọ́ bàbá rí àti kàyùn ní nǹkan mẹ́rin láàrínlára èèyàn tábàgbọ́ ní wọ́n pẹ̀lú ọlọ́run nǹkan mẹ́rin láàrínlára rẹ̀ bàbá sàfẹ́kù kan lára nǹkan mẹ́rin ní ẹnu ọ̀gbọ́lọ́gbọ́ àìgbọ́lọ́ bẹ́ẹ̀ náà ni àwọn màláíkà nígbà tó pẹ̀lú àwọn màláíkà ọlọ́run ó ní àwọn nǹkan tí ó rò pọ̀ máa tábà pẹ̀lú ìgbà àwọn màláíkà gbọ́ bá bá sàbẹ̀kù kan ní àwọn kata sọ ní ẹni wọn bá màláíkà gbọ́ a ti sàlàyé àwọn kata rí lára àyàn tábà pẹ̀lú ìgbà tí ọlọ́run bí o bá sí kanú gbogbo ń ta sàlàyé ẹni wọn gbọ́ tí bí o bá gbá tí ọlọ́run bá gbọ́ gbogbo lérí ẹlẹ́ẹ̀kẹrin òun náà láwà àjùmọ́ ìrúsùn ìdígbàgbọ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run nígbà ẹjọ́ àwọn sọ fún wa pé àjùmọ́ ìrúsùn ìdígbàgbọ́ pẹ̀lú àwọn òjíṣẹ́ ọlọ́run wa yìí bẹ́ẹ̀ bá ti gbà ní Muhammad gbọ́ ومن كفر بمحمد صلى الله عليه وسلم أو بمن جاء به فقد كفر بالجميع mi ò bá gba ẹ̀lẹ́ Muhammad bọ́ gbogbo àwọn àjíjẹ́ kò bá ń bọ́ sẹ́kítà jẹ́ ìsì ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wà gbá ìdíjọpọ̀lọ́ náà bá ọmọlẹ́yà lẹ́bìnrin gbogbo àjẹ́ ìgbọ́ Bilal wọlé yóò lè fi dúpẹ́ lọ́dọ̀ ọmọlẹ́yà lẹ́bìnrin gbogbo àjẹ́ ìgbọ́ orí bẹ́ẹ̀ àwọn afáàtò yẹn wípé àwọn nǹkan wo láàrí lára èèyàn tí ó fi lóun gbà náà gbọ́ àwọn nǹkan bẹ lónìí wọn láwọn gbà náà gbọ́ wọ́n sì fẹ́ràn náà bí wọ́n sí àtàlátì bá náà bí bẹ́bá lásàtọ̀ sí fà náà bí àwọn àtàlátì tó lágbára ní tá náà bí kò jáde tó bẹ́bá sọ pé èyí tà náà bí rèé wọn aláwọ̀ fẹ́ ìgbàgbọ́ wá dà àwọn afọ́ alẹ́ tẹ́lẹ̀ mọ̀ pé èèyàn gbà náà Muhammad bọ́lú gbogbo lójúṣẹ́ ẹ̀wù kan mẹ́rin lára ẹ̀tọ́ gbogbo ẹni tí mẹ́rin bá pín láàrẹ̀ ẹni gbà lábì bọ́nà gbogbo ẹni tí mẹ́rin bá pín láàrẹ̀ nǹkan wù ní lásán ni kò gbà lábì bọ́nà irú àwọn ọ̀ràn bẹ́ẹ̀ ló wá pọ̀ náà lónìí wọ́n kírun kú àkójú ayé ànẹ́bí làwọn ẹgbẹ́ fẹ́ mọ́ wáyé wọ́n kírun kú pẹ̀lú ànẹ́bí wọ́n ń tò lẹ́yìn ànẹ́bí kírun kọ́dà bá ànẹ́bí bá lógún wa fi sin ànẹ́bí lọ wọ́n ń gbáwẹ̀ bí mọ́kà bá dé wọ́n lọ wọ́n wá kú ọlọ́run wà ànẹ́bí mọ́tẹ́bí sàárì wọn wọ́n ní kí ló dé ọlọ́run ló ṣe mùsùlùmí kí لأنهم لم يؤمنوا بمحمد صلى الله عليه وسلم أي برسالته wọn ò nígbàgbọ́ pẹ̀lú mẹ́bíkà náà lẹ́yìn ìlú àwọn láńpẹ̀ ní mùnáfíkì àwọn mùnáfíkì àwọn ò ní fojú ẹ̀sìn hàn wọn ò ní fojú mùsùlùmí hàn wọn ò ní fojú gẹ̀gẹ̀rí hàn ojú ẹ̀sìn ni wọ́n fi hàn yìsọ̀lú na ma'al muslimin wọ́n máa kírun pẹ̀lú àwọn mùsùlùmí wọ̀yẹ̀sùn mẹ́ràbù wọ́n máa gbà rẹ̀ mẹ́ pẹ̀lú àwọn mọ̀mẹ̀lẹ́ fún àpẹ̀lú wọn àwọn mọ̀mẹ̀lẹ́ ló máa rí bí àwọn ilẹ̀ ìyá ara wa ní tó gbogbo ní ọjọ́ àṣewò sí àgbogbo táwọn láti wọ́n ṣe tó ti bẹ́ẹ̀ ní ẹ̀mí wọn làmìyú minú bí ìsẹ́lẹ̀ Muhammadin sallallahu alaihi wasallam wọn gbá mẹ́sì ọmọ kan tí bí ọ̀dọ́ rẹ̀ ọmọ yìí ìyá bàbá rẹ̀ kú ìyá ẹwà rí mari mọ́lọ̀fẹ́ dollars ọmọ ohun ojú ọmọ tó méjìlá wọ́n pè lọ́rọ̀ mẹ́rin gbọ́nà ààrẹ òun ló fẹ́ ìyá ẹ̀ ló fẹ́ dollars bàbá yìí táwọn dollars wá fẹ́ràn ọmọ náà pọ̀ ọmọ yìí náà sì fẹ́ràn àbáyé ìgbàtí wọ́n fẹ́ jagun tàbú wọ́n fẹ́ jagun tàbú nínú ogun tó tọ́ àníbíwá ní à ah, alẹ́nìyàn lọ́wọ́ àwọn èèyàn wọ́n donate wọ́n donate wọ́n donate tàbí bèèrè lọ́wọ́ jọ máa ẹ́ ẹ̀ẹ́ ara tẹ́wọ̀n tẹ́kì ẹ̀ níbi àjẹ́bí rù èyí níbẹ̀ kójú tẹ́sì àní Muhammad sallallahu alaihi wasallam gbogbo ẹni tó fẹ́ kójú tẹ́sì àní Muhammad lam yu'minu bi risalati Muhammad sallallahu alaihi wasallam ẹlùmí lè mọ́nà owó tó tọ́wọ́ àmọ́ yóò kààlà kọ́dà àwọn obìnrin náà wá sára wọn jọ wọn kó ẹgbẹ́ ọmọ ìrìn nìkan pé kàwọ́ obìnrin yìí látara pé mo fẹ́rẹ́ sí ànẹ́bí ṣubú ànẹ́bí ní àtẹ̀yìn obìnrin ẹ̀mọ́ tó ti lọ àmọ́ yarí o kí làwọn wá sí ẹgbà tiwa náà wọ́n sì gbà àbábí Siddiq ọlá bá ànẹ́bí mọ́ àbó ti mọ́ ó sì pèlè ànẹ́bí ní kí ló dé àbábí ilé ìtìpọ̀lú sẹ́pọ̀ rẹ̀ ọ̀rẹ́ tí mọ́júmọ́ ni wọ́n kọ́dà àná rẹ̀ ní ó ti mọ́ bá tàbí sí ma kò tẹ́ ìdí kọlu ewé lẹ́tọ́ sẹ́kù ó ní Allahu wa rasuluhu kò sí kankan lé máa ọmọ táà ń pè ní àwọn mẹ́rin yìí ó wá jẹ́ nìkan jẹ́ pé ó mọ́ pẹ̀lú akọ́mọ́wà pẹ̀lú àlẹ́bí gádá gbogbo táwọn yẹn bá lọ tán tí wọ́n jáde lẹ́yìn bàbá kí wọ́n tó mọ́ jò ó wá rí gbogbo àwọn ṣẹlẹ̀ yìí báyìí ní nǹkan wá nǹkan wá bọ̀t kò rí gíláàsì bàbá tó gbé ọ̀dọ̀ rẹ̀ kò rí kó wá ká wọn lọ bàbá àjọ kí ló mọ́sáàsì ló tọ́ àmọ́ ẹ̀wọ̀n pẹ̀tẹ̀ tẹ́ lọ bá ó ní àbálẹ́gbẹ̀rẹ̀ lọ wọ́n náà wọ́n náà sáwọn mẹ́jà mọ́ tàbú wọ́n sì wọ́n ti rẹ̀ lọ́wọ́ ààrẹ ìkẹwàá dájọ́ sí ìkẹwàá dájọ́ lọ́rùn kó tó wọ́n yẹ kan ọmọ yìí ó ní ẹ̀ẹ́ èmi ò nígbà ó pẹ̀lú tánàbí sọ sallallahu alaihi wasallam ìgbà ó pẹ̀lú rẹ̀ ìsì ń kírùn pẹ̀lú ẹ̀ yóò di kọ́ ti fún wa lónìí kálẹ̀ tí ń kírùn pẹ̀lú wa tánì kò sí lára ni. ànẹ́bí àà tájọ́ kírùn èèyàn ní jẹ́wọ́ ànẹ́bí ò torí kò mọ́ pàpọ̀ ọlọ́run sì fi hàn àwọn apọ̀ bẹ́ẹ̀ ọmọ wa tó gbé bàbá ìdẹ́ sọ yìí tó bá náà bí o àbítẹ́bá yí padà lókù ó sì fún láǹfààní sí ìjọdá fẹ́ yí padà ó sì jọ kìrì wọn bá àbó yí padà o ẹwọ ọmọ àpẹẹrẹ ọkọ̀ tẹ́ wọ́n ìjú ọba lé ogó lé ó ní mo nífẹ̀ẹ́ yí o àwọn ọmọ onílé ìlànà ìlú lọ ìfẹ́ tí mo ní sáà lẹ́jọ́ òfin jẹ́ kí ẹ ṣe sọ́rọ̀ kaba ìdí sára bẹ́ẹ̀ bàbá àwọn òṣìṣẹ́ ìyọrọ rẹ̀ ó sọ̀tọ̀ bàtà ó sọ̀tọ̀ bàtà Muhammad ó lè fi bá ní pẹ̀lú ìṣesí bàbá padà dé mùsùlùmí a máa ń fẹ́ yọ bẹ́ẹ̀ pé èyí ni máa kírun pẹ̀lú wa ìsọ pé mùsùlùmí lọ́tà yọ ń kírun táyọ àwọn kan mẹ́rin ò ní tábàgbà pé àti káfúnra wa ní ògì ní ìjẹ́jọ́ mẹ́rin alákọ̀ọ́kọ́ tá a fi máa ń pé tọ́ àtúhù fíìmà àmọ̀ràn àwọn kan wáyé káwọn wá ti mọ́ láti kéré tọ́ àtúhù fíìmà àmọ̀ràn ẹni bá gba nẹ́bí lójú sí ọlọ́run tó tí ò tán rẹ̀ bá nẹ́bí bá pàṣẹ yóò tẹ̀lé àṣà nẹ́bí dábìmọ̀ ọgbọ́n ọgbà lórí sí ọlọ́run ó wá pàṣẹ fún ọwá tẹ̀lé sẹ́kúkù bèèrè kò lórí sẹ́nsì ọlọ́ọ̀gbà lọ́gà ó pàṣẹ fún ọ̀tẹ̀ láṣẹ rẹ̀ sẹ́kúkù bèèrè sẹ́nsì ọlọ́run ló rán sẹ́ ìfọ́gbà ó jọ ọlọ́run wá pé ọ̀dá ó ti kọ́lọ̀ ló rán ọlọ́run ó wá ń sọ sallallahu alaihi wasallam bí yóò bá tẹ̀lá sí ẹ̀fà nàbí pa tó fojúlẹ̀ ní o àbí tó ní tẹ̀lá sí ànábì ṣe dáadáa ẹni ọgbà ní fún àwọn ẹnu wọn lọ́pọ̀ lónìí bó ti ẹ̀jẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ jẹ́hálà àìmọ̀kánlá ní ṣe èyí tí wọ́n fọ́n sí wọ́n lọ́nà fọ́n jáde àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá ẹ̀nà súnà mustahabu nítàbí fẹ́ kọ́ ni bí a mú rẹ̀ kọ́ amúrùhú wàájì àṣẹ́rẹ̀ dandan ni àtẹ́lẹ̀fẹ́rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tàbí máa náà ánìhù àwọn òsàyàwó ìtàlẹ̀ bá ti ní ọ̀rọ̀ fẹ́ kàṣẹ tó kọ̀ fún àpẹ́ ẹmọ́sìn kan tába gbà kú sí ọlọ́run bá lóòótọ́ tóra gbà pé nǹkan yẹn àìtílẹ̀ olè mú àwọn ọ̀nà ọlọ́run àmọ́ ẹ̀dọ́ ni adébíyá àdébíwò ọba aláyé à kí lọ́wọ́ kí lóun sí ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹjì ni ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹta ni tasdíkùhù fíìmá àgbàrọ̀ tasdíkùhù fíìmá àgbàrọ̀ èyí tí Ànábì sallallahu alaihi wasallam tó máa fún wa ní òpa rẹ̀ bóyá nǹkan yẹn kìtì ṣẹlẹ̀ àbúrò ṣẹlẹ̀ kọjá gbogbo ọ̀tàkùnlákà ìwà àbúrògbàgbọ́ kọ́nà bá takùnlákà ìwà sọ́ni tó bá takùnlákà ìwà àbúrògbàgbọ́ Ànábì bá ní nǹkan bá yóò ṣẹlẹ̀ káàkiri ní sọ pọ́sibù yìí tó bí yóò bá eléyìn ní ìwọ̀ ní dáwọ́tí mẹ́ èyí gbọ́ọ̀lọ̀ ní dáwọ́tí mẹ́ bí yóò bá ní dáwọ́tí lásán níbi èyí pé ah, ah, àánẹ́bí nìkan yóò ṣẹlẹ̀ tó dẹ̀ fọ́sùsà dáwọ́tí yẹn gẹ́gẹ́ ọ̀sán ìdí ìfẹ́ níwájú ọlọ́ọ̀bá tó àbọ̀ dáwọ́tí pẹ̀lú ìtàlẹ́bá sọ fún wa pé nǹkan bá yóò ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àbáwọn nǹkan tó ti ṣẹlẹ̀ kọjá kánẹ́bí nǹkan bá ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mòmìnì tó bá ti wájú pé ọ̀rẹ́ ìtàlẹ́bí sọ ni hadith yẹn lálàáfíà dandan ní kọ́ gba nǹkan yẹn gbọ́ kọ́ àwọn kọ́lákọ́lá ká ìwà mo lè fún alápẹ̀rẹ̀ ẹ̀dá ìjẹjọ́ anabi ní anabi wa Isa alayhi salatu wa salam ní padà bọ̀ wá anabi Isa ní padà bọ̀ ó takùlá ká ìwà àwọn abẹ́ ìgbé tí wọ́n fi padà ní padà bọ̀ ah bí wọ́n ní bí ẹni sọ́mọ̀ ló kùn lọ bóò ló sì ìwọ́lẹ̀ tí ó rí bọ́ ní ọ̀dá ẹbá tó ní ẹbá tó ní mẹ́rin láyé pọ̀ wà láti sọ́mọ̀ pé éèkì olóògbé wá àwọn kan wá ní Muhammad sallallahu alaihi wasallam báwọn bí iná sọmọ́ sí láyà náà ní ẹ̀wọ̀ mọ̀nábìkì akádà ìfààlú báwọn mọ̀nábìkì Muhammad sallallahu alaihi wasallam ó ń kwẹ́sà ní sallallahu alaihi wasallam olóbìdélé ní ọ̀gá ilé ibú náà ló ìlú náà jẹ́ kanú wọn o tó kó kwẹ́sà ní Muhammad àwọn kan bẹ tẹ́ẹ̀lé kwẹ́sà ọgọ́rìtì wọn o anẹ́bí àtọ́lọ́run ilé ìlọ wọn sálámà àfá alẹ́ béèrè àti béèrè pẹ̀lẹ́ ọkọ ni wọ́n wá lọ sóògùn wọ́n wá fẹ́ máa pín àwọn nǹkan tí a bá mú dé ní àtòkù ìtẹ́bọ́lá jù òun kan máa pín in tẹ́gbẹ́ ká sì ṣe dédé lórí àrí àníbìnà ní pé fèsì dédé ọlọ́run ní ká ṣe dédé àgbàtà náà yóò pín afọ́n afọ́n mẹ́wàá àníbìnà wọ̀ sòsò pélé méjì awolé afọ́n lẹ́yọ kan àwọn nǹkan bòtẹ́ wọn bó ṣe ká ọkùnrin yíra ló fẹ́ ẹwùn náà ó kò fẹ́sà ní Muhammad yẹn ìwúlé náà sí iná ọ̀sẹ̀ dédé ẹsẹ̀ kan náà àwọn sàárì ìdílé àpáwọ̀ sáàmà olùwà nàbí yọ̀dá fún ipò bíọ́ torí ọlọ́wà nàbí bí n sóyé lé ìkàlẹ̀ náà kàlẹ̀ lè fi lé ẹ̀kọ́ sí ìkàlẹ̀ àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ pé àwọn akọ́kọ̀ rà jáde látara arákùnrin àdébùwà káwọn àwárí ìtàwọn ti gbé tó pẹ́sà ní Muhammad sọ̀sọ́lá anẹ́bì ní anẹ́bì Ìsá ń bọ̀ wá sáyé padà wọ́n bèèrè pé kí ní bọ̀ wá sí ẹlọ́pùn sí pẹ́sà lè gbìmọ̀ sí alábẹ́sì rẹ̀ ṣùgbọ́n gbẹ́ni tí yóò bá gbàgbọ́ níbi Ìsá ń bọ̀ wá yóò bá gbàgbọ́ níbi ẹni yu'min bi Muhammad kò gbà mẹ́sì jà lẹ́bì gbọ́ yu'min bi risalati yu'min bi ẹni tó bá gbà mẹ́sì rẹ̀ kò gba kíni kò gba nẹ́bì gan gbọ́ ẹni tó wá gbà nẹ́bì gbọ́ gbogbo àwọn olùkọ́ gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run bá onígbàgbọ́ ìdán orígun sọ́gbé àdìmọ́nù ìrúsù òṣìfẹ́ nìyẹn mọ́nà adékòkò gba àwọn òṣìṣẹ́ gbọ́ náà bí wàá gba òṣìṣẹ́ gbọ́ inú ẹni yẹn ní mo ní sí mo bè ní kò jẹ́ wò ní kò lè jẹ́ wò lé ọlọ́run ìwé àwọn táyà ń pé wò lé ọlọ́run lónìí gbogbo sífà yípa náà mahama àlà báyìí يحرمون سنته wọ́n tún gbókùn jí súnà àti Muhammad lẹ́ẹ̀ máa rí pé àwọn ọ̀bẹ̀rẹ̀ ìta tó lóhun ṣe súnà wọ́n gbókùn jí ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí a ti sàlàyé wọn ní ìjẹjọ́ ìdẹ́jẹ́ dákàkọ́ ní ọgbà dẹ́bì bọ́lú iṣẹ́ ohun dandan kọ́ ti láti àjẹ́ ní gbàbẹ́ mo sọ fún wa níjò ní ìkábà sí ọ̀rọ̀ yẹn gbọ́ ìgbàgbé dandan kẹ́tẹ̀ láti àjẹ́ ní tábáwárẹ́ tí ó tẹ̀ láti àjẹ́ ní nǹkan sáàlì gbogbo ànábì gbọ́ àbílásọ ààlé sọ gbogbo ànábì gbọ́ lápòjú eré sí èyí ànábì ilé yóò gbọ́dọ̀ fáwọn pẹ̀lú wá fáwọn pẹ̀lú ànábì ní sọ́kòtò yóò gbọ́dọ̀ kọ́sẹ̀ ẹ̀bọ̀yà kọ́sẹ̀ ẹ̀bọ̀ ti tàbà sí ànábì àti tánẹ́bì kọ̀ọ̀kan a ti sọ pé bẹ́yà fẹ́rẹ́ tàbí mọ̀ pé èyàn gbà lẹ́bì gbọ́ èyàn tó fi nígbà lẹ́bì orí ṣe ó ní kó tẹ̀ láṣẹ rẹ̀ àṣẹ kanáà pàun ó ní kó kọ́ntánibá kọ́ kíkọ̀ kanáà kọ́ yìí wá sí àwọn kan wáyìí ṣe pé kamọ́lọ̀ sí gbọ́ yé kò tó pẹ̀lú yorùbá mẹ́sì àti ìgbọ́ wọn nítorí pé tí máa ń jẹ́ pé yẹn tẹ̀láṣẹ ọlọ́run tó bá pa wá àtẹ̀láṣẹ ànẹ́bì tó bá pa wá bí dáájá ìmánì ni ìmánì dẹ̀rẹ́ gómọ̀tì lára àyàn ọ̀tọ̀ ni kò dáájá rẹ̀ ìmánì bẹ̀fẹ́ ni ìyẹn kò tó nǹkan ó gbà pé tó tọ́ tí a nígbà paláṣẹ rẹ̀ àtẹ̀lẹ̀ kátẹ̀láṣẹ òun ti gbàbá ìbọn ìtàlẹ̀ kó nínú yẹn bọ̀tí ìbọn yìí wáyé tí ó bá tó kan lára rẹ̀ yóò mọ̀ tẹ̀lé àwọn àti ànẹ́bì náà bala kan ó tẹ̀lé àti ànẹ́bì náà bala kan yóò mọ̀ tẹ̀lé àti ọlọ́run náà bala kan ó tẹ̀lé àwọn àti ọlọ́run ni wọn a máa lòkè jura wọn lọ àti máa wálẹ̀ jura àwọn bó wá ti wá wálẹ̀ sí kò sí kí èsẹ̀ lọ́nà gbogbo wọn wá ti wá wálẹ̀ sí bó ti ga sí lọ́nà máa ń sẹ́ tó rá ló láyà ní sallallahu alaihi wasallam ara wọn tí wọ́n ti zìnà lọ́kùnrin àkóbìnrin sàájà ní ìtìyẹ wọn ṣe pé lónìí mẹ́fà ti zìnà lónìí alẹ́ ìsàlù náà fìdí kò yára lé ìlú sọ tó bí a ìpìlẹ̀ sí láti ní pọ́blẹ́mù mẹ́ tí ìbá ti ní pọ́blẹ́mù ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àìpẹ́ ìlọ́nà gbogbo gbàgbé kan yẹ èwọ̀ ni kí ẹ ṣe ó gbà ó gbà pé nǹkan yẹn haramu ni ìtọ́mọ̀ ní ìdẹ́nu ó wá kú ìtẹ̀lé ìtẹ̀lé nǹkan yẹn bí mẹ́rin bá tó wá lágbára nínú ọkàn ẹ̀yàn ní mẹ́jìyàn sí ìtàn yẹn tí ó tó lè kábà sí ọ̀rọ̀ gbọ́rọ̀ ní ènìyàn láàrin wọn so tó bá yẹ kó jẹ́ mùsùlùmí tó ló ń gba àdébì gbọ́ ẹgbẹ́ adékòtẹ̀ láti rẹ̀ alébì ń pọ̀pọ̀ ẹgbẹ́ so hàn kò tó fi tó lè sọ́gbà pé àti ànábì kátẹ̀lì dandan ní kún ní náà bẹ́ẹ̀ àhà ìdán mímọ́ ní so mímọ́ ní ìfá pẹ́ẹ́kọ́ wá tó tóbi sí ẹ̀sìn náà pa àwọn èèyàn náà kọ́nà wà fún alábọ̀ yẹ̀sìn ẹlẹ́ẹ̀kẹ́ rẹ̀ هنا ولا يعبد الله إلا بما شرع النبي صلى الله عليه وسلم gbogbo ẹni bá gbà nẹ́bí sọ̀rọ̀ bá sálà bá gbà gbọ́nà gbogbo irú ẹni yẹn gbọ́nà mú ìjọsìn kan wá kó ló bẹ́ẹ̀ súnmọ́ lọ àyàfi kọ́ ẹbí bá lè gbà sí ìdè wá olóṣì ara wọn pẹ̀lú àwọn ọmọ yẹn gbà nẹ́bí gbọ́nà yẹn tó kíkẹ́ kíni kí wọ́n pàdánù mẹ́sẹ̀jì ni mẹ́sẹ̀jì náà fún gẹ́gẹ́ àwọn béèrè tẹ́ ká máa béèrè nìyẹn táàmù mọ́tún sọ yìí wọ́n ń rán àbí iṣẹ́ sí wa ní kí lẹ́ni kó sọ fún wa ìdá kí wọ́n ní káwà sí láwà bèèrè náà ànẹ́bí ọlọ́run rán sí wa ó fẹ́ káwà sí àwọn ọ̀kan láyé wọ́n ní ẹni yìí mọ́ rán sí yí o ìpasẹ̀ rẹ̀ lẹ́yìn máa pọ̀ fẹ́rẹ̀ sí àwọn ò àwa sinọ́ọ̀nì wọ́n máa ń kọ́lá fún ìdí náà wọlé ìsàlẹ̀ ilẹ̀ ìyá àdúgbò ọlọ́run láti tẹ̀lú àtàwọn èèyàn àwọn ọ̀nà méjèèjì ní tí mo tẹ́lẹ̀ dáwọn nínú àsìn nígbà ìbáadà ẹ̀sìn gángan ẹ̀sìn ọlọ́run lọ́rọ̀ láti láyé àdébí wa gbé wa wà lẹ́yìn lọ́gbọ́dù lọ́hùn ìlà ìmọ̀ ṣáwà àwọn fún ìjọsìn kan wá àti tàbí bá wọn tó gbé ẹ̀sìn lọ́rọ̀ láti láyé ó sì dáná ìlú ọmọ ọ̀rọ̀ sí ọ èyí kan ṣe ọmọ ọtí àwùjọ ayẹ́bẹ̀lọ́pù náà àwọn ẹ̀sìn yìí sí bẹ̀rọ àwọn ẹ̀nà sí lórí ní ẹ̀bá ti dé yìí bí sí láyé wọ́n bẹ̀bẹ̀ nígbà wọ́n tàbí lọ́dún ẹ̀bẹ̀lọ́dún nígbà wọ́n tàbí lọ́dún ẹ̀dọ́wọ̀ ẹgbẹ́ ìdíní ẹgbẹ́ ìdílágbọ̀ yìí lọ́dún kí ló tún lè gbára tún lè tún lè gbẹ̀rọ àti tún

àbáwọn ọdún tí ń bẹ́rẹ̀ sí ní wọ́n kàrà ń gbòrò ìdán ẹ̀sìn wa àfi káàrí bí àtẹ́jú ṣe ní tàbíbá ti ṣe ní ẹ̀sìn àbọ̀rọ̀ sí àìsí ohun gangan yóò fi ẹni ìgbà lórí ìbọn ẹ̀mí sí sí ẹ̀ gangan ní wọ́n tó pé àgbà lórí ìbọn sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ so ẹwà wò náà pé bí i àrí jáde nù ẹwù bí àdúrà ṣíṣe báyìí máa ń sí ọlọ́run ẹwù náà ẹni tó fẹ̀yẹ náà bí nínú wa kásẹ̀ sókè ìpàdé ẹlẹ́gbẹ̀lá yóò ka ẹsẹ̀ sókè torí kò fẹ́ ẹlẹ́gbẹ̀lá àwọn abẹ́rẹ́ ìgbésà lẹ́nu sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ẹ̀rọ sọ́nà so ẹlẹ́gbẹ̀lá kásẹ̀ sókè tí ìbá ẹ̀fẹ́ fẹ́ sàkúrú náà lówó làbúrò máa ń ẹlẹ́gbẹ̀lá kásẹ̀ sókè ọfẹ́ mọ̀ tàbí ẹ̀rí bóyá ọfẹ́ máa jalè wọn á ẹlẹ́gbẹ̀lá kásẹ̀ sókè ẹni yóò ẹlẹ́gbẹ̀lá gbogbo mẹ́rin ayé pátápátá òní ó yàn sí ní dáwọ́ òjúlọ́rùn òsíkọ̀ irú kọba yìí ẹni bá gbàdé ìgbọ́ gbogbo ẹ̀ tí wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀ nígbà tí alaihi wasallam ń lò kalẹ̀ gbogbo abẹ́ sọ̀rọ̀ bá Muhammad sallallahu alaihi wasallam àsàlùtà ní lò kalẹ̀ ọlọ́bọ̀ ti fún wa àsàlùtà ní nígbà sí jùmọ́ sọlá tó bùrẹ̀ ní ẹ̀rọ gbọdọ̀ sí àwọn àsàlùtà tí wá ni àwọn ẹ̀wọ̀n á gbé wọn á gbé ọlá fún ju àmẹ́lì tó dáná ìsáàbì fàájì ó ní ọlá ju àsálàgbà náà lọ lọ́dọ̀ àwọn ẹni tí ó dé bẹ́ẹ̀ ni kò sí ẹkó ibẹ̀ látara mídíà ni tó àwọn apẹ́rẹ́ yìí ó lánàá pé ẹni yìí ó nígbà pẹ̀lú alẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ó wá kó orígun ẹlẹ́karùn-ún nínú ìmánì al-iman bil yawm al-akhir ìnígbàgbọ́ pẹ̀lú ọjọ́ ìyáàmù gbogbo ẹni tí o bá gbá lè dáhùn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹgbẹ́ tó fi lágbára jù nìyẹn ó dẹ̀ ní kan ṣe pẹ̀lú sẹ́tà sí láyé ìmọ̀ tó ní agbára tó ewúro pọ̀ pẹ̀lú tá à ń ṣe láyé tàbí múra sí ìmọ̀ tó méjì ìmọ̀ tó méjì lóró pọ̀ lẹ́gbẹ̀ẹ́ tá à ń ṣe láyé tàbí mójútó àlùmọ́nù bíi láyé pàlìmọ́nù bí yóò mìíràn ààrẹ tó pé bọ́ bá fẹ́ ṣiṣẹ́ náà tó wá ti mọ́ jáde kìámà wá gbàlẹ̀ kìámà bọ́ lókọ́ gbogbo tí wọ́n sọ pàdé wá ti mọ́ báyìí ẹ ẹ̀rọ pa ọ ọkà ọkọ̀ fọ́nbẹ́sì ẹ̀ẹ̀rí rí ẹnìkan tí ó lóhun níta ọpẹ̀lú ọlọ́run wà ní yóò mẹ́lẹ̀ áàkìrì àtọ́jáde ìyàmá inú ẹ̀ ti parí sí ọmọ kò fún ọ̀pẹ́ ìmọ́ni yóò wà nígbè àwọn méjì yẹn gbọ́nà ń gbọ́ wọ́n gba àríkíámà gbọ́ àríkíámà ló yọ tẹ̀ láti ànábì ọlọ́ni wà ní ọlọ́run gbogbo tẹ́ bá ń ṣe ń pàǹpà lórí rẹ̀ ìtẹ́ ń ṣe ń pàǹpà lélẹ́yìn ní ọlọ́run ẹ̀dá pàdásọ́dọ̀ náà àbíkẹ́ ẹ̀dá pàdásọ́dọ̀ àbẹ́bí ń kún tuntun mi ló nà lè láyé wà lè yóò bẹ̀rẹ̀ ààrẹ tẹ́gbẹ́lú tó lẹ́lẹ́ gbọ́dọ̀ wà gbọ́ ẹ̀sìn gbàlìkàmà lọ àlìkàmà pàtàkì gan so àlìkàmà nìkan pẹ̀lú sí ayé wa òun ló yà fún tẹ́sán náà olóyè agbójútúnà lórí sallallahu alaihi wasallam alẹ́bìní mọ̀nkánà yóò mìíràn ní láàrí wà ní yóò ààrẹ ẹgbẹ̀ta àkókò pọ̀ bá ti dàdí Muhammad sallallahu alaihi wasallam so alìmọ́rùn ní yóò ààrẹ ó pàtàkì pọ̀ àwọn ìwọ̀n agbáyé kábà bọ̀ àìkó ó hàn bí sí abápàdé kábà bọ̀ àkọ́kọ́ tẹ́ bá sọ̀rọ̀ àdìkábà fún yẹn máa ìwà ẹlòmí òwú lẹ́nu ẹlòmí òwú lẹ́nu pé ta ń lọ tó mọ̀ ẹlòmí òwú lẹ́nu bá àmọ́ fẹ́nu sí sí rẹ̀ ó fẹ́nu sí sí rẹ̀ pé kò wọ́rí ẹbálẹ̀ ẹbẹ̀rẹ̀ ọlọ́run lápẹ̀lẹ́dá inú ìgbọ́jú àlèkìyàmà bọ́ ó sì padà púpọ̀ mọ́ alìkìyàmà ìdúó ọjọ́ tí gbogbo ó dúó àmọ́ ọ̀rọ̀ pẹ̀lú àádàmì bí gbogbo ẹ̀dá ti pọ̀ tó lè <laughs> wàláì pípọ̀ agbọ́ ẹ̀kọ́ alẹ́kùn ó ti ẹ̀kọ́ dẹ́gbà wá bá ti pọ̀ tó láti ti gbà tó lọ́rọ̀ bẹ̀ẹ̀ sí dá ọmọ èdè ènìyàn látàyà níbi adama tí ó láti jà mọ́ ìparí gbogbo apápátá àdúgbò ẹwà lọ gbáà àwọn nǹkan wọ́n bẹ tí ẹgbà àwọn nǹkan wọ́n bẹ tí ó sẹ̀ láti kìyàmà àwọn kan yẹ pọ̀ kan àwọn tí ó sẹ̀ láti kìyàmà wọ́n pọ̀ tó tó bẹ̀rù tó tó bẹ̀rù àmọ́ láti àìkìyàmà ó ti bẹ̀rẹ̀ láti lọ sàárè láwọn afá wọ́n fẹ́ mọ́ sọ ojú àìkìyàmà wọ́n máa ń gbígbà mí láti lọ sàárè láti gbí àìkìyàmà rẹ̀ ẹwọ kẹ́lẹ́ sí anábi ti fáyílẹ̀ ní síbáì almost 1,443 years or 30 something lànàbi ti kú ẹwà wà kú láti fànàbi kábẹ̀ kí sọ̀rọ̀ tí wọ́n ti kú fànàbi ó kí àwọn tó ti kú 1,000 pounds wọ́n bẹ̀rẹ̀ kòtò bí wọ́n ṣe sọ̀rọ̀ sínú kò tó kò tán síbẹ̀ bọ̀n àwọn òkú tán síbẹ̀ lẹ́gbọ́n àwọn èèyàn mẹ́tí wọ́n ṣe bí sàárè kò síbẹ̀rù mọ́ ẹ̀mí wá ti lé torípa gbọ́lọ́mọ̀ bá wọn ẹ̀mí ti lé inú sàárè wàláhì káwà ń gbẹ́ tẹ́bá wà ní tẹ́bá yìí wọ́n èé sọ fún ẹ̀kẹ́ ẹ̀dákẹ́ tẹ́bá because ọkọ̀ wọn ọmọ ẹgbẹ́ ìjọ́ kan náà tẹ̀lé ó lọ́nà ìgbìyànjẹ́ bẹ̀tí mọ́sùbáwọn yẹn pé ẹ máa bèèrè lọ ara yìí wọ́lá ìmọ̀ràn lọ́wọ́ máa bèèrè pé ọjọ́ àkọ́kọ́ mi ó lè ṣe nínú sàárì ó ní sùn ọlọ́yà sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kákàdà ìdímọ́ kákàdà múyàn kan sọ ìsinmi ìpẹ̀ tí èsì kó ti tán bẹ́ẹ̀ tí èsì kó ti tán sí bẹ́ẹ̀ káàdà ẹ̀ ìṣẹ́sí tí ẹ bá wà ń bẹ̀rẹ̀ láti jọ ohun àkọ́kọ́ tó bá sọ́ọ́sùn bó bá ṣe rí bí ó sì mọ̀ ní yẹn ẹni tí wá kú 1000 years sẹ́yìn ní Israel ẹnìkan sọ̀rọ̀ kan ní olè nígbàtí ìyá kan kú lọ́rọ̀ wá bẹ̀rẹ̀ ah, wọ́n wá sọ fún àbúrò mi yẹn kí ni wọ́n mà lọ́kì pé gan mọ́dà ẹlẹ́ ìkú nìsẹ̀ ó ní bàbá bàbá àbá àwọn àti ìyá ayá àwọn àbí àbá àwọn àwọn méjì kú nìsẹ̀ 59 90 59 ṣẹ́wà tó sọ báyìí tó wá tó lákàí pé 59 sísìn wọ́n sí ọ̀ṣọ́ pé ẹ́ láàrin ìdán sísìn rẹ̀ pé irú sísìn náà wà tí wọ́n wà sí láì almost 60 years 60 years kankan dèyàn mọ́lẹ̀ kankan dèyàn mọ́lẹ̀ lásán nùrùn lásán kankan dèyàn mọ́lẹ̀ mẹ́rin kọmọ sí ọmọlára lásìkò àyílá ọdí ogun bílálà yàtọ̀ fún yóò wọ́n láwọn kan bẹ̀rẹ̀ wọ́n bí ajẹ́ ní kọ́nsì ìgbàmọ̀ kọ́nsì ìrìnà wọ́n ní every Friday every Friday tọ́mátí tọ́mátí tọ́mátí ẹ̀sẹ̀ wọ́n every Friday yóò máa jẹ bílálà every Friday yóò jẹ bílálà tó bá lọ márùn-ún bẹ́ẹ̀ yóò jẹ bílálà ní every Friday tó bá wá kú ọ̀la fẹ́ẹ̀ bá kú ẹgbẹ́ ìrọ̀bà ordinary blood lánà ọlọ́run wá rú ìwọ̀n mọ̀lẹ́kà tábà padì ń sàárè ilé ìbẹ̀rù ni àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́ọ̀bá jùwá lọ tí wọ́n ṣiṣẹ́ dáadáa jùwá lọ wọ́n láti kìí àmì ìsába káàrin lára púpọ̀ wọ́n mọ́ ń tàn láàdìláyé inú sàárè àwọn nìkan tó tó inú òkùnkùn tẹ́ni ó padà sára wá ó mọ́rún ní ọmọ àwọn lẹ́rù jọ mọ́rún ọmọ àwọn lẹ́rù kọ́nà ọba mú sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wa agbọ̀rọ̀ bẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá wọn tó wá kó ohun àkọ́kọ́ tàbọ́ sọ̀nù sàárè wá sí ìfúnyàn àánú ọlọ́run gbogbo alọ́ ní pé ẹ ma wá ara àwọn èèyàn níbi tàbí sí òkú lọ́wọ́ ó sì máa jù kọ́ọ̀lù ẹ bọ́pọ̀ ní sáré bọ̀ wá ní sí alásáré sí òkú kan ní just like that kí é ṣe rán ẹ ẹ sábà ń gbé síbẹ̀ ọ̀nà bóyá sí àrá lọ fẹ́ sí ọ̀nà o àti fọ́nà bóyá ìbá ló dé àwọn akó fún láàrin àsìkò ní tí ò bá ní gbígbà lọ káwọn pé kàná sí wa láàrin àsìkò ní láàrin kaná sí wa kìí ṣe díẹ̀ tí wá ní pọ̀tọ̀pọ̀lọpọ̀ wá ẹkún tà máa ń sún ẹkún tí ò ní túnmọ̀ lé òun ló pọ̀ lẹ́pẹ́ mọ́ kùsẹ̀ fún ẹ̀ẹ́ kò ní túnmọ̀ sí wa ní èrí lápalára wa ẹbá lórí ní sọ pé òkú fún ní kó ní àbá alágbájá ẹpẹ̀lẹ́ba ẹpẹ̀lẹ́ ìjọba rí Ah, àwọn kan kọ̀ wá ní sí ah, wọ́n tó bá dúró ẹgbẹ́ wà wá ẹkùn ó ẹkùn bó ẹkùn tẹ́lú mi sọ pé mo fẹ́ gbígbà ẹnìkan kúnjó ní àwọn òkè ẹni ẹ àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n ń sẹ́lẹ̀ bọ̀ tí ó bá nìtìmọ̀ sí wa àwọn ọ̀nà bẹ́ta ma ń ṣe tó yẹ pẹ́kọ̀ yẹ ká ma kíra pé ẹwà pé yẹ pẹ́kọ̀ yẹ kú ẹwà lẹ́ẹ̀bẹ́ẹ̀ṣe ẹlẹ́bẹ́ẹ̀ṣe ìdáhù fún ènìyàn kí lẹ́pẹ́ ìdáhù kí lẹ́pẹ́ ìdáhù wọ́n bẹ́ ènìyàn ó tọ̀ pé ní ẹlẹ́fẹ́ bẹ́ẹ̀lì rẹ̀ wọ́n bá bẹ́ẹ̀lì wọ́n kò ní jùmọ̀ sí wa ẹ̀wà máa ti ń parí fún ẹjẹ́ bí ìyà rẹ̀ jẹ́ kó rẹ̀ fún ẹwà jẹ́ tó pé èèyàn bí ẹ̀ bá darúgbó síyàn lọ́wọ́ èèyàn kò yẹ kẹ́ fi gbogbo dáadé ń bá rẹ lọ́dọ̀ ìyá wọn ni kò yẹ kó wúyàn gbogbo a ń pàtẹ́ tí òyìn àwọn èèyàn ìyá rẹ wá fún wọn fi pé à ọmọ pé rere ó ní ẹsìn yarí òfó sí ọrùn àkọ́kọ́ ni pé anẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí ní lára àwọn ọ̀nà tàbí rálì jẹ́ ń tàbí látara àyàwó nígbà tó bá gbogbo àti bàbá wa tó bá gbogbo tàbí àjẹ́ náà nìyẹn alẹ́bí mo sì lọ fẹ́ táwọn òbí rẹ̀ méjì gbogbo sí lọ́dọ̀ àtọ́kọ́sọ́ àwọn ọ̀nà kí ló sì rò torí kó ti rí àǹfààní tí ẹni bá ti dẹ̀nà kó ti lọ́dọ̀ ara rẹ̀ àlìjẹ́nà ti ẹ tọ́kọ̀ jẹ́ kí orí àlìjẹ́nà rẹ̀ tí ó pọ̀ tí ó pọ̀ tí ó pọ̀ ó wá tán bẹ́ẹ̀ ó wá tán bẹ́ẹ̀ wọ́n máa lójú rẹ̀ ní àrùn ìbàjẹ́ wà ní báríkà wàhálà ló sọ adékòwàlà tó ń se náà sí ìtọ́nà wa pẹ́ ọ̀nà ọgbìn àwọn ìjẹ̀kátà náà pẹ̀lúkùsàmù ká máa wò ní inú olùyá ìfẹ́sọ̀ àwọn tó fi kọ́ àwọn ìpàrẹ̀ ní àwọn èèyàn onílẹ̀rù àríkíyá náà náà wọ́n ìgbẹ̀ tó gbẹ̀rẹ̀ sàárè táwọn ẹbá kú a ní ẹmọ́ sí ọ̀pọ̀ ẹmọ́ sí ẹmọ́ sí oúnjẹ ẹmọ́ sí àdúrà fún pé wọ́n jágbọ́ pé gbogbo bí a bá gbé kójọ ní òkú ìkójọ yíò ní lẹ́yìn bàtà ti ṣe yíwọ̀n orí àwọn sàárè àgbà àwọn sàmàdé àbáwọn sàmàdé àdúgbò bí ayẹyẹ jẹ́ yóò wọ́n jẹ́ ẹ̀rùn sàárè kí ni òjú tí masáwọn èèyàn kò sí tó fà kò sí imẹ́rin ikọ́ àwọn tọ́pẹ̀ ní sàárè ọlọ́bí jẹ́ wọ́n bá yá sàárè tọ́lọ̀ bá fẹ́ bí oorun nìyàn lásán so àjúfà wọ́n máa ń gbé ọ̀rọ̀ alẹ́kẹ̀yàmà ìgbàgbọ́ parẹ̀ láti lọ sáré Ànábì sallallahu alaihi wasallam ó ní man mata faqad qamat qiyamatuhu àdísì wà mọ́sílì Ànábì ní ẹbá fi lè kú ọtí kú báyìí Ànábì ló ti bẹ̀rẹ̀ alẹ́kẹ̀yàmà ti ẹ̀ nìyẹn òun ti mọ̀ fi lóhun lọ bí ọba adé sáré bí ayé ta wà yí wọ́n láwá sí ìdánwò ní wọ́n sì fún asílábọ́ọ̀sì bẹ́ẹ̀ bá ti wá kú báyìí wọ́n ti mọ̀ lóyẹ̀ sáńpọ̀ ọdún jẹ́ nìyẹn ọ̀tọ̀ọ̀tọ̀ láwọ̀ ló jẹ́ bí ọ̀tọ̀ọ̀tọ̀ lákàwé wa mọ́nìkẹ́ni náà ní ìsọ́pẹ̀ láti ka lábọ́sọ̀ mẹ́ta náà ni gbogbo tọ́lọ gbogbo béèrè tó béèrè sàárè pẹ́sàn mẹ́ta náà ni pẹ́sàn máa àbí pẹ́sàn mẹ́ta náà ni ansa ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta lọ ansa gbogbo ẹgbẹ́ mẹ́tẹ̀ẹ̀ta ansa láti jọ́ni láti jọ́ni fún gbàdámù òun pé ilé o ìgbésùn ọmọ bẹ̀rẹ̀ gbádùn ti yóò ti ní orímọ̀ ìdọ̀nà yóò ti mọ bá lẹ́kì àmà oṣù yóò ti mọ ọjọ́ àríyàmà tàà sọ yìí yóò ti mọ bí ó ṣe rí níjọ́ ọjọ́ máa ohun máa kọ́kọ́ ní ẹgbẹ̀rẹ̀ àríkó tó ń sọ̀rọ̀ yóò ti mọ bí tó ń lọ tẹ́kọ́ ma náà ni yóò ti mọ yọ́ lọ́nà ìtàlá ti láyé ìgbé ìbẹ́ta tó wá bí lọ wa àwọn èèyàn máa ó bọ́bá sì máa wọn ò ló láyé o tó bá lérò sàárè ọya àbá ẹ̀bá ti tẹ̀lẹ̀kínú òkú yìí ẹ̀bá ti tẹ̀lẹ̀kínú òkú wọ́n yẹ́ ṣe tẹ̀lẹ̀kínú òkú àbá ti kú náà kó tó kú láàmà ti tẹ̀lẹ̀kínú òkú ẹ̀wọ̀n náà tó tẹ̀lẹ̀kínú because wọ́n tàbí ẹgbẹ́ ẹni tí ó kàwé ní níbi ìdánwò tí ó kàwé ẹwà fẹ́ sọ fún ẹwà tí ó wà yẹn ok ọwá sọ ẹ́ láì nǹkan ẹ̀ ọwá sọ fún tí ó kà tọ́pìkì wá sọ fún tí ó kà yàtọ̀ kọ́ kọ́ ó kú kọ́kọ́ mọ́nú sàrí ló bá yìí olùkọ́ wa kí àwọn àbáwá dáadáa ṣéèkù náà Muhammad náà Muhammad náà lọ́ọ̀tà wọ́n ti tún wá dé làákàyè ẹwọ́ òṣèlú sàládà wọ́n ní nǹkan mẹ́rin kan pọn dandan lórí wa káàmù mọ̀ dáadáa alẹ́lù wọ́n wá sàlàyé ìmọ̀ dandan ní wọn káàmù mọ̀ wọ́n ní ìmọ̀ wo wọ́n ní oná ní ìmọ̀ tẹ́ pé tó wá sí láì gẹ̀gẹ̀rẹ̀ rẹ̀ ma'rifatullah wa ma'rifatu nabiyyi wa kó sí nìkan tó kó wá wà tó sí ayé wa bẹ́ẹ̀ bá ha ìṣe rí tí ò bá sínú sí ọwọ́ rẹ̀ lásán ni o ìgbé mẹ́ta tó bí lọ ara rẹ̀ dáwọn nìyẹn máa ń rọ̀kù mẹ́ta bí ju wọ́n máa dín inú bí. òun ní sẹ́wọ̀n tó bá pé kọ́ tó mọ ọlọ́run bá rẹ̀ bìrì àdínlà rí ẹ̀rí nǹkan àti súnà púpọ̀ lọ sí rírí o kọ́ tó mọ pẹ́ta lọ́pàá ìlànà mi rí ẹ̀rí fún ìsìláàmù rẹ̀ fún ẹwà wo ìsìláàmù táwọn èèyàn ṣe lónìí tó sẹ́rí báwọn bá fẹ́ kírun lásán nínú táǹkì yìí kan tó ṣe ìkọ́mà la ilaha illallah la ilaha illallah wọ́n ti ṣe síkìrì wọ́n ti látò fa àmìlátún náà sílá tẹ́sílá àwọn àmìyà wọ́n sì rí ìdá lágbò dáadáa wọ́n sì àgbé àmà ẹwọ̀n kan ẹwọ̀n ní sẹ́sì sàárè wọ́n kìí kàlọ́ náà bá rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní ìrìn èèyàn mẹ́ta níbẹ̀ láyé àìmẹ́ta lọ mọ̀mìnì gèdèrí mùnẹ́bì ló wà láàrin wa gèdèrí hàn àkọ́kọ́ gèdèrí léyìí mùsùlùmí ayíra wa àmọ́ àwọn kan wá ń bẹ́nu àwọn tẹ́gbẹ̀rẹ̀ àwọn mùsùlùmí àwọn mùnẹ́bì kìí ìran mẹ́ta lápé sínú mú gbọ́tọ̀ jẹ́ òsìn yẹ́ ara ìwò dáadáa o wọ́n jẹ́ múnàbí kí o wọ́n rẹ̀ sí ìsìláàmù ìtẹ́pẹ́ ní park láàrin àdúlá wà láàrin àdúlá ọ̀ sí islam sọ wà bẹ́ẹ̀ tó gbogbo gbogbo islam wa islam wa ọ̀gbá tó wá bẹ́ẹ̀ di mẹ́mbà ẹgbẹ́ kan ló ń bọ̀ lófin pé òfin yìí fábílẹ̀ tako ọ̀sùn ní bàbá bí yóò bá tún yé yìí wọ́n tún tọ́ bẹ́ẹ̀ tí wọ́n fẹ́ níléèwé ti wá wọn tọ́ bẹ́ẹ̀ bí ọmọ akẹ́kọ̀ọ́ yunifásitì lẹ́yìn ọgbọ́n oníkẹ́jì márùn-ún inú márùn-ún ní ẹgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbẹ́ àwọn nígbà náà wọ́n ti dáàbò gbogbo má lọ bàtà àwọn àwọn wà ẹ́kìrẹ́ gbogbo kírẹ́tì ẹlòtọ́ máa lọ kó wá wà á ti tàbí máa ti fẹ́ àwọn náà ṣe ti ọlọ́mọ nàbí máa sì tí wọ́n gbà wọn nípọ̀ wọ́n lẹ́wọ̀n nípọ̀ àti máa ń sojú nìkan lókùn máa ń sojú láyé yẹn ìtẹ́ni wá sí láyé ọ̀pọ̀lọpọ̀ sí mùnáfíkì kò ní gbogbo àgbà islam kò ní gbogbo àgbà islam wa tí ẹ̀ nígbà ní ká máa sógun ká máa sógun kẹ́ni wọ́n bá ní ká máa sógun kí ló lọ́wọ́ dá ẹ̀pẹ̀ sí wọ́n ní ká máa sógun kí ló dá ẹwẹ́ sí la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam ma bá yàrá ìrọ́sùn ma sì bọ́ wọn ìrọ́sùn ẹ̀kọ́ fún ìbá náà àbákan sí wá sí yóò ní ó ní ẹ̀mọ́ dáwọn àbákan lóhun wọ́n ní ká mọ́ ti sínà kí lọ náà dáwọn òmè sí lóti dáwà náà sí lójú agbóbá láyé dáwà yìí náà àwọn kò kí àwọn àbákan àwọn náà dáwọn tán tẹ̀lé wọn múná ti kíkọ̀ ọ̀nà mùsùlùmí ọkọ̀rọ̀ mùsùlùmí ló gbátọ̀ mú wàtà lẹ́sọ̀ ọ̀nà báwọn ẹ̀rọ sálà mẹ́ta tàbí sínú ànẹ́dùwálé ẹ̀rí mòmìnir ó nìkan lórí sí mọ̀ ẹgbẹ́ sáṣọ àwọn onígbàlẹ̀ ọ̀rọ̀ bá ti wá kí ìwé nìkan làwọn yẹn gbà láńsàrà ìfọ̀rọ̀ wa ní sí àwọn tó bọ̀ pí lára wa tàbí jẹ́ òun nìkan sọ nísìnyàn kágbà ìgbàmà tó mẹ́rẹ̀ ìgbà ìgbàmà tó sì bọ̀rọ̀ mọ́ àánú sẹ́ wa tàà sí láyé kìí sẹ́nu lásán àdìgbàmà bẹ̀ wọ́n ń ṣe lẹ́gbẹ̀ẹ́ ìdàmátayà àdìgbàmà ṣe kan ní ẹ̀mọ́ rántí sí ara yóò sì gbọ́ wọ́n ní àwọn ọba rẹ̀ mọ̀mí ní orí sípọ̀ tó ní Allah ọ̀pọ̀ kalẹ̀ kí lọ bẹ́ sọ pẹ̀lú yìí ala Muhammad Rasulullah Muhammad dama sí nínú ẹni máa ti rántí tí bá yẹ máa tẹ́ ìsá wọn rántí olóòdà pọ̀ ìsá mọ́mọ́lẹ́ Kristi mọ́mọ́lẹ́ wọn rántí ọ ọ̀tẹ̀lẹ́ ìsá ìsá gbogbo ẹni bá jọ máa nẹ́bí ọmọ lẹ́yìn àti lórí ànẹ́bí wọ́n yẹn hàn kò ní ní sáhàn ọ́ ẹlẹ́kẹta kílẹ̀sì rẹ fọwọ́ kan ló kù pàlẹ́ ẹ̀lú ní jàbàríyà lọ tó jẹ́ ẹ̀sì jàbàríyà ní sí kò sí Islam sọ̀hí ìsára ní mo wá kò kéèsè ẹlòmí ò ní súnfí lòun ṣe súnfí sí rèé dínú mustaqillun ẹ̀sìn kan tó dágbó ní súfí àwọn èèyàn kan mọ́lé tó pé súfí bọ́bá lọ́rọ̀ lọ́rọ̀ kò àríwá ìrọ́ náà pa tọ́bálà wọ́n láti àti mahama lérí náà sí àwọn ilẹ̀ bí kùrán ní sákàdá ní àtọ́ ìkọjá adẹ gbogbo wọ́n tàbí kiri kan bẹ tá à ń pè ní bọ́ọ̀fì ọ̀bọ́ọ̀fì ṣé ẹni o bẹ́ẹ̀ a ánìyàn àwọn ilé lásán náà ń ṣe síbẹ̀ mùdùmùdù bẹ gẹ́gẹ́ ẹ̀yìn olè mọ́ táwọn tàbí ọmọ ẹ̀sìn tó bínú òun náà bí wọ́n ga o o só wọ́n ní sọ àwọn ìfàátìrì gbogbo ṣe dáadáa tí ìrìn ṣe láyé sọ àwọn ìfàátìrì ọ̀kan gbogbo ẹ̀rọ àwọn kan ti sọ tó lákọọ́lẹ̀ òun ló sọ àwọn tó tẹ̀lé gbàgbọ́ àwọn táwọn bẹ láyé lónìí àwọn máa dìfẹ́ di àwọn tí wọ́n ti náà pẹ̀lú àwọn súnbí tó ẹ́lò mí èsì súnbí náà pẹ̀lú súnbí ìgbà tó máa pẹ̀lú súnbí tó yí sọ pé súnbí ó jàdù òkè súnbí àwọn tó tẹ̀lé káàkiri súnbí o mùsùlùmí bẹ́ẹ̀ nù wọn o àmọ́ àwọn òmọ̀ pàwọn èsì súnbí náà pẹ̀lú súnbí ó pẹ̀lú àwọn súnbí bọba mọ́tán tó tún fi ẹ̀sìn kan tó dájú ní iná ní sọ fún ọ̀tọ́ gbọ́ yìí sí bàbá ń kàkùrá ní ọ̀tọ́ táwọn wí bọba ní yá alìbẹ́ẹ̀tù ilé àbí nínú kùránì lábáńkùbẹ́ẹ̀tù ní ilé àbí kùránì ọba bẹ́ẹ̀tù nínú kùránì lọ́rọ̀ tún fi bẹ́ẹ̀tù tó wọ́n o so àwọn ní àwọn nǹkan bí tó fi tó alùkùránì pẹ̀lú ẹ̀sìn wọn ni nísìmọ̀ àwọn àpẹẹrẹ bí ẹ̀ta lọ́gbọ́ lẹ́sìn láwọn kan tí ń ṣe ẹ̀ láyé nísìn ní kejì ìjọ wọn àwọn tí wọ́n ṣe súnfí àwọn wà sọ fún apẹ́lẹ̀ àmàrà ti já ní tó sọ rẹ̀ wọ́n ma fẹ́ wọ́n ma tẹ̀ta wọ́n ma rí ṣáyé fún rẹ̀ àwọn ọmọ ọkọ̀ súnfí láwọn dé àwọn kan bí ọmọ ọkọ̀ súnfí ni wọ́n súnfí gidi ni wọ́n gidi tàbá sọ àwọn súnfí gidi àwọn àmọ́wù láì àbáfàgbà súnfí gidi àmọ́lẹ́yìn súnfí làwọn àbáfàgbà àwọn ẹ̀ẹ̀ àfáà <laughs> ṣe tàwọn ìdí kí ló bàbá ṣe tàwọn ìdí ní ẹ́ tàbí dáadáa ní àhá súnkú àwọn eléyìn so àwọn eléyìn ti lọ àwọn súnkú títà ló ń báyé lónìí bẹ́ẹ̀ súnkú làwọn miskin oníkìjìbá súnkú ní ọmọ ọkọ̀ súnkú ní ìgbìyànjú so ìtẹ́rin káwọn eré yóò pípa máa òun mú jáde gẹ́gẹ́rẹ́ ó kí ìbá sọ bá tààtàrà ìrún òjẹ́ ìkan ọlọ́rin fún bí mú kàrùkún tó bá kàn sọ kàn sọ lásán ni because bí ní ìwọ̀n gẹ́gẹ́ ó kàn gbínú sójú ni ìtọ́wẹ́sẹ̀ kan kèéṣì ìrún akíláyé gbogbo ìsára tọ́lọ̀ ẹgbọ́n ìyàn bẹ́ẹ̀ ṣe ṣe ládùúgbò yóò ládùúgbà ládùúgbò tó ní wá sí wá sí báwọn àfáà ta ní kó wá sí wá sí fún wa tẹ́ pé a ní kó wá nù wá bẹ̀rọ náà wá ní ó wá di pé ipò kí làwọn àfáà nù wá lórí ipò kí nínú àwọn orígun Islam tàbá yọ orígun alákọ̀ọ́kọ́ ìrún náà tó kù táwọn àfáà ń dá òtù pé òun ni tó lè gbé ìjáde kó onú Islam lónìí kẹ́yìn bí yóò bá gbáwẹ̀ nísìnyí kò tó kẹ́ ìrẹ́ mùsùlùmí àìgbàwẹ̀ èèyàn òyìn jáde kó ní islam kíyàn lówó kọ́ ọ̀nà wọn kákọ́ náà lọ ó dàgbọ́nà yẹn ni kò yọ́kọ́ ní mùsùlùmí kíyàn lówó kọ́ ọ̀yọ̀ zàká tó dàgbọ́nà yẹn ni kò yọ́kọ́ ní mùsùlùmí bọ́ ìyapa bẹ̀rẹ̀ àwọn àfá pé kíyàn ti rúlẹ̀ kọ́lọ̀pá gbà kọ́ọ̀nà yẹn ni ó ní àwọn kan kéde ní níta ni tó dàwọn àfá tí wọ́n nu wọn bẹ́rẹ̀ náà wá ní o òun ní àdúgbò yìí ọbẹ̀ bákan bá pé bábá ti wá tí wọ́n pè rú la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam kí lọ pè wọ́n lọ so ilé ìmọ̀ sọ gbogbo alára ti gbọ́ ń bẹ káàkiri ọgbọ́ so òun sọ ìtàrùn sí ìtàrẹ́ sọ lòun sọ ẹ̀mọ́ pé wọn ìwọ àdára ọbábẹ́kọ̀ fẹ́ kírun tí wọ́n mọ̀ pé tí ẹ̀ wọ́n fẹ́ kírun tí ẹ̀ kírun mọ́kírun ọ̀rọ̀ abọ́bẹ̀ ọkírun fún ààrẹ Olha só o o oníṣọ́ọ̀tún fàáfíì olùgbò sí tẹ́tẹ̀ mọ́ sí láyé tó sọ nípa ní ìdí abára ti já ní sọ́nù òun náà o sọ́ ju tó sọ́nà ó lè tí ìsọ́mí pẹ̀lú bá o dáadáa bọba kírun àyílà wà láìkó sí o ọba kírun àyílà ọgbà ládákan ọba kírun o lọ́gbà ọba kírun lázárì ládákan mọ́fì ládákan o bá ti sàáfà ti ẹ̀yọ̀ kan pẹ́rẹ́ ládọ́gbọ́n ládọ́gbọ́n ọmọ ọgbọ́n hundred ládá èkó ló ti wá sí àwọn alásàlátù ẹ̀sìn alásàlátù èkó mú sí yàgèrè àwọn kírun ìrún ni wọ́n látẹ́tẹ́lẹ̀ so kí ní sọ fún ẹmà kírun wọn súnfí kírun wọn kírun wọn kírun wọ́n kàn tẹ́ ìrìn àwọn tó bá ti gẹ̀rí ẹnu yí tó wá nínú wọn ó wà fọmọ pé àwọn sáwọ́dí àwọn kírun ẹ̀sìn ọ̀rọ̀ náà sáájú wọ́n lọ kírun so wọn ò fẹ́ tẹ́ ta wọn ò fẹ́ náà fún yìí akéré tí ó ní náà múlá lè ní o ẹ́ ẹni ìbàdí ó ti yanjú ẹ̀ ó wá fẹ́ mú ẹ̀rí wá wá fẹ́ káyà kò hàn tó bí kú ọ̀rọ̀ yẹn masalu ilẹ̀ ní ilẹ̀ yóò fi kú náà bí so bọ́n ṣe túkọ̀ á ti wọn kọ ní so tó bá wọn ò gbà kùránì wọ́n lọ́wọ́ ọmọdé hajj ọlọ́ni ọlọ́ni iná sọ́fà wà mọ́wà ọlọ́ni sọ̀fà àti mọ́wà sọ̀fà àti mọ́wà àti mọ́wà mọ́kà lọ́wọ́ pé bá jẹ́ alára mọ́kà yóò sàṣàfà mọ́sàṣàfà àti mọ́ríwà ọlọ́wọ́ àti mọ́wà iná sọ́fà àti àmọ́ni hajjá ẹni bá ti hajjí àbọ̀lọ́n àmọ́ni hajjá ẹni bá ti hajjí àwẹ̀ ìtàmọ̀rọ̀ àbótókíní àbóṣe múra ayàkọ̀ àmìlọ́wọ́ aṣọ lábáà náà fi sọ̀pọ̀ ánìkalẹ̀ lábáà láì fún ọlọ́ni kò sí láì fún mẹ́ fáwọn lára yí o abẹ́sùmúra kó sì tọ̀ wá kó lọ kó bọ̀ láàrin sọ̀fà àti mọ́rọ̀wà ní tí pàálì sọ̀nà ìgbàtàwọn tó bí ó tù kí ó mẹ́tọ́ قل إن الصفا تجلس كمال ديني كرم والمروة أتوا أدام من شعائر الله أم بيتي ولي نوو ومن حج إن ما بلوني أو إتامر أبو أتا جنبه ọlọ́wọ́ sàmànáwà ipò ti lọ ní pé mùsùlùmí mùnáfìkì inú mùsùlùmí lọ́wà àwọn ògbà ṣẹ̀rí àwọn ọba tàbí wọn bá gbọ́ kò sí láti wọ́n sí so ìdá wà dínì islam wà máa ìfà dínì islam bí mọ́lá bìdì àdílà tàbí ẹmọ islam yẹ rí púpù pé ẹlẹ́nà pẹ̀lú islam fún wọ́n tàbí sọ ìdíkò sí púpù fún wọn ta ló kú bẹ́ẹ̀ fún wa náà tó kọjá wọn kọlọ̀kọ́ sàmàlúwà anẹ́gbẹ̀wà ní ẹ̀rí múnadígbà àti bèbèrè tó máa ń bèèrè lọ́wọ́ aláìháwọ́ mọ́ọ̀bù yóò fẹ́ Allah yóò ní ha kò ní kira lọ ọ̀dá Kira lọ́pọ̀ parí yìí kí náà sọ lọ́rọ̀ sọ kí lẹ́sì lẹ́ àà ọ̀tá ọlọ́run ní àmàláìkà inú wa bí àmàláìkà bí gbèrè ní wọ́n ní láàrín lọ sí láyé yìí àwọn afásúnmọ́ kọ́ lágbóyà ní ọgbọ̀ pàtàkì ọlọ́pàá náà bí ọlọ́ọ̀bá ọba máa fà àmàláìkà wà bínú wọ́n wà mú òòlù wọ́n mú kògbò ní erí méjì yóò wá ké ajẹ́dẹ́ kò tán sí bẹ́ẹ̀ tàbá sọ wá sínú sàárè anẹ́bí yóò ké bàbá ti sọ wá anẹ́bí ní ẹgbì lọ ye òkú yí ní èkú dákú sí erùsùlámù anẹ́bí lórí bẹ́ẹ̀ èyí sábàlá bí wá bẹ́ẹ̀ mú eré mo dákú sí erùsùlámù anẹ́bí ní ẹgbì sí òkú yí bá ti kú ah kí ló dé anẹ́bí ní nǹkan méjì ni káàkiri ẹni rere ní ló ti máa wù sí wàdíwàsí ẹ̀dìtìmílọ ẹ̀dìtìmílọ ẹ̀dìtìmílọ káàkiri ẹni bú ní ogun olébẹ́ lọ àbẹ́bìnrin erí bú lẹ́tọ̀ tí ráun lórí jẹ́ àbá rẹ̀ àgbàbọ̀lọ́tọ̀ tí ráun ní ṣùgbẹ́ bá bẹ́ẹ̀ gọ́dún sáré báyìí immediately wọ́n fẹ́ ìpàdàsára wọn ni wọ́n fẹ́ ìpàdàsára wọn ni so igbá ìyá ọlọ́pàá gbọ́ kéèyàn nígbà gbogbo ya sáré ó sọ̀rọ̀ ní mùsùlùmí kọ́dà bí ẹ bá ń ṣe tó bí ẹ bá ń ṣe ọlọ́wà náà but ìgbẹ́ ìyá sáré agbọ̀rọ̀ nígbà ó pẹ̀lú ẹ̀ òun lára fún ẹ̀ká bí lórí náà sọ bí náà sun ìbẹ̀ wọn ó ní ká sun irú wọn ká sun wọn ká sun wọn náà kó sí ilé ní wọ́n sì pé táwọn náà sì tún rà ní ọwọ́ bá wa náà rìn àná rìn ọlọ́run tó dá omi ní ádámì ó ṣẹ̀dá rẹ látara ìsí ordinary ẹ̀ pẹ̀lú ìbẹ̀rẹ̀ wa lẹ́yìn ìgbà yẹn omi ọ̀dọ̀ àgbà báyìí omi ara àdá àgbà báyìí tó bá dà sí ọ̀dọ̀ àgbà bẹ́ẹ̀ lọ́pọ̀ wọ́n máa rẹ̀ jáde wá jẹun sísì báyìí ọlọ́run lọ́wọ́ ti mú ẹ̀rọ ìjáde omi tí ò lé gun kò sí tẹ́jẹ́ ẹnu rẹ̀ ọlọ́run ọgwụ ọmọ ilé gun ó yọ ojú látara ọmọ yẹn ní kò ní fọ́nà ọba kó mú fún mọ́ tẹ́ ń sọ nígbà pé ọmọ eré ọmọ èbó ní káì báyìí èbó tó sẹ́lẹ̀ àwọn tí ìjọba ẹgbẹ́ láta ìwọ́n wá nígbà ní ọlọ́run bá kó ló fẹ́ dá padà ẹni tó dá omi ní ádámi látara ìdí wà ló òkú rẹ̀ wà ló fi gẹ́gẹ́ so ibẹ̀ yẹ àwọn láìka ó fún ní ó fún ní igi ó fún ní igi pẹ́pẹ́ àwọn tí ìwòlì ni wọ́n lò ní gbogbo wọ́n lú ẹlòmínú ọwọ́ àmá àwọn ẹran gbọ́ àwọn adìẹ gbọ́ àwọn ìran gbọ́ gbàtà fi àjẹ wọn àrìbí àwọn wá ti bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹnu bá rí bẹ̀rẹ̀ tó bá rí tẹ́fẹ́ ẹni tí ò lé sí fọ́nù slabos láti sọ fún ọ ní sí wọn náà mọ́ wọ́n ní kan fẹ́ sàárè rẹ̀ léyà léyà rẹ̀ wọ́n á fẹ́ sí yóò á fi kọ́lá fẹ́ sí kàbá kan tẹ́ fún náà ọlọ́ba fẹ́ ìwọ́n tó sì lé sí bọ̀ wọ́n á fẹ́ fún ọgbọ́n láti iná wọ́n á fún wọn wọ́n fún mẹ́rin pé gbogbo egun ẹha egun ya rẹ̀ ló sì wọ́n ara wọn kí ni wọ́n bá wọn ní tẹ́sí sí ìbẹ̀lá rẹ̀ adáwọn tẹ́sí kú 1000 sẹ́yìn ẹ̀wọ̀n kábílà lẹ́gbọ́n ti kú ọ̀nà bí ọ̀nà bí adáwọn ẹ̀sìn tó ṣe rí wọ́n rẹ̀ tó kú lánàá kọ́lù mọ́ta àwọn kọ́lù bá kọ́lù bá nítumọ̀ sí ọ oníkàwọ̀ tí ọmọ bí kan kọ̀ọ̀kan sí báyìí kọ́lù bá ti tí ọmọ báyìí láwọn àti kẹrì á ti dá padà ọwọ́ tó mọ̀ pé kí mọ̀ pé kan lérí ọkàn jòkó látọ́ fún òsìnkú látàrọ ni owó yá padà kí ló tọ́ ní yá padà ìgbàtẹ́kẹ́ ti ló kí oúnjẹ ọgbẹ́ máa rọ́ ọkùn yíra padà báyìí kan á fún ìyàn lórí kan látàrọ dalẹ́ kan lọ́rọ̀ ẹ̀dàkùnkọ̀ ọlọ́run

wọ́n ni àìrẹ́nu náà tó gbogbo akọ́pátá aláyẹ̀nu náà àṣìdárí jẹ́ náà àmáyẹ̀rẹ́nu àmá mílò jogun ẹ̀ bó ti jẹ́ pé àwá òjòkun tẹ̀lú mílò àwọn náà ni ọlọ́mọsáàdì ìyá náà pé inú orílẹ̀-èdè bí jù yẹnu ọmọ tó lè yàn anẹ́bíbẹ́ júwe báwọn sọ̀hábà ó bẹ́ júwe rẹ̀ fún ọmọ òjúwe kó dájú wọn alóbìdájú bí júwe kó lè bá yìí dáadáa anẹ́bí náà rù gan iná yí fẹ́ ìmọ̀ pé mẹ́sí mo rí láyé tó gbó dáadáa rẹ̀ ẹ̀jìn ìlú wọn kama sọ iná olóko jù láti ẹlòmí nínú epo ẹlòmí nínú gáàsì iná tàbí nàìjíríà bí ọ̀sán ọdún ilé ní jórí ọ̀sán ìpápárí ọ̀rẹ́ wa jẹ́ àwọ̀ sí iná tó kéré jù láyé gbàtà yẹ sátánà náà fún àṣẹ láyé tàbí kọ́lọ̀ lè mọ́wọ́ sí ọdún mẹ́nu pa náà kánìdé ìdè iná tí ọlọ́ni tó wọlé láyé náà Ànábì sallallahu alaihi wasallam ó lè tó kéré jù nínú ọlọ́ọ̀bá èyí tí wọ́n bá rí pé iná tí mo rí láyé tó tóbi jù rí èyí tó wá kéré jù nínú ọlọ́ọ̀bá wọ́n wà kọ̀ọ̀tún láyé by 60 rẹ̀ ìbínú ìbínú èyí tó kéré jù ní ọdún ìyẹnu ọlọ́mọdé àwọ̀ náà o tábàlérí kíkan ní ó jìyà nù ara wa pé ọwọ́ tó fi dùnyàn báyìí ọwọ́ lè ká ilé kan tó fi dùnyàn ọdún kan lórí ọdún ọ̀hún ìkápásẹ̀ ló bá gbé ìkan nìkan ní ó jìyà tó bá délé sọ ìka yìí sínú kórópọ́ kan ní ìka ọ̀nà kọ́ wákàtí méjì ní ẹgbẹ́ wọ́n ní kí àwọn ìdáná gbogbo ọ̀tún fún ọmọ rẹ̀ àti wọ́n lọ́sìn ìtọ́jú obìnrin wọ́n ní káwé gbẹ̀jáde ní fẹ́ pọ́lísì ara rẹ̀ ọkà fẹ́ tẹ́sì náà lọ́bí sí rí ìkáwọn múlò mọ́mọ́ láìlẹ́ àwọn abẹ wá ní kọ́ọ̀lì ní àkíyá ó sì máa jẹ́ lọ́nà tọ́bálẹ́ ó jẹ́ ọlọ́ọ̀bá ní èdè pèèdè láti jọ èdè ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ní ọjọ́ kan ọjọ́ kan kàlẹ̀bíyàmà pèèdè 1000 years ayé ni ọlọ́mọjà wọ́n náà wàlá iná ìsì wọ́n lẹ́ni tí a yóò fi ẹlù múná àbùkọ́ nínú ìgbèlè ní ọmọ òun tí a yóò fi ẹlù ọ̀nà fún ẹwọ̀n ọ̀rọ̀ tó tẹ fún Islam àmọ́kọ̀ kan náà òun jẹ́ pípẹ́jọ bá ikú àbájúmọ̀ bá ní sallallahu alaihi wasallam pọ̀lọ́ náà bẹ́ẹ̀ jọ ọ̀bá yìí hànábi ní àwọn lágbàrí ẹ̀ o láwùlá àmìlà káàdà ìdájọ́ asfàlú ẹ̀ náà bí ìbá ṣe dáadáa tó ṣe fún mi ní òun ni yára ó kéré pé ọmọ àlìjẹ́nà ní ọdún ọmọ náà ẹnu ẹsẹ̀ rẹ̀ lásán ló wà yóò anẹ́bí tó ti bẹ́ẹ̀ yóò máa kú ẹ̀mọ́ ọpọlọ rẹ̀ ẹ̀ ìwọ́n náà ní à ilé náà ti adá fẹ́mi náà lọ tẹ́sì ẹ̀wò nínú ilé rẹ̀ àbúkọ́ ní sáà sọ ìkọ́lì nínú ẹ̀fí ìhà kò ní jáde kó bẹ̀ láìláì kò kí ń tán bí sì wà náà nù àà ìlódé nítorí ìgbádùn ọ̀rẹ́ iye ìtọ́lù láyé ọ̀tẹ̀ sọ̀kánikọ́ ọ̀pọ̀ wá kọ́ àti àmà rẹ̀ nínú ẹgbẹ̀rẹ̀ ọ̀wá kọ́ gbogbo àtọ́ sẹ́bọ̀ tó fi lówó ní ìgbẹ̀gbẹ̀rẹ̀ ní wọ́n wọ́n so wọ́n a fi àdìjẹ́nà wọ́n a tẹ̀bà fún àfàdìjẹ́nà rẹ̀ hàn yóò wá wò kò ní mẹ́ta gbé kó wọn wọ́n láì gbá lọ́bẹ̀ láti bẹ̀rẹ̀ ọmọ ọ̀bẹ̀ kò ní mẹ́ta gbé kó bẹ̀ kò ní mẹ́ta tó lẹ́wọ̀n wọ́n lọ wọ́n a ká wó wọ́n ti wá rí Ànábì sallallahu alaihi wasallam yóò sì mú kárí kí a máa sì dé lọ́kùnrin ìbẹ̀rẹ̀ ní mọ́ni àhábà lẹ́kọ́ àlọ́hì mọ́ni àhábà lẹ́kọ́ àlọ́hì àhábà lọ́hù lẹ́kọ́ àhùn gbogbo ẹgbẹ́ ń gbó pàdé ọlọ́run ọba yóò wọ́n ló pàdé náà wọ́n ní ìjọ ìlú gan ni pé ah, á káàkiri àbá sì dìbà ìlú ìgbà ọ̀run ọlọ́run wọ́n rí ibi tó bá wọ́n lọ àmọ́mọ́rí àmọ́mọ́ sí aláàrẹ ọlọ́dún sí tó bá wọ́n lọ wọ́n a sí ayé ẹ̀fọ́núná alìjẹ́nà rẹ̀ wọ́n ni yẹ̀rífò ha alìmọ̀mìnà àwọn nǹkan ní òdògún wọn nínú àwọn mẹ́rin òdògún alìjẹ́gbá kí ma ṣe ìyàrí sáàsánlé ẹgbẹ́ wọ́n máa kálí báyìí òun ò nífẹ́ kárí kàmà dé bí kọ́ máa túwájú tí ẹ̀ ìdán ibi tàbí wọ́n bá lè dámà sí rí nù ẹwù àti ẹ̀ jẹun náà ní wọ́n bá yà bí bọ́ sí fún un wọ́n tí wá sọ ọmọ yàrí ní wọ́n á jẹun wọ́n tí wá sọ ọmọ dẹ́rù bá tó mọ̀ sílẹ̀ sí tó kó kò sílẹ̀ òun ló jẹ́ pé ilé ayún ni àwọn kan wọ́n bẹ gbogbo tó jẹ́ mú mìírí tí máa kí o dáadáa ọlọ́run wọ́n ti kó mú ayọ́ yẹn kò ní síbẹ̀mù yẹn fún in tí ò ní fẹ́ síbẹ̀mù pé ó lè kán kí o wà mẹ́ tó bá ti dàtò àṣùbá àṣùbá wà lè yóò gbé àwọ̀ ẹ̀dá wá yóò ajókòó tí ọ ẹjọ́ mọ̀ kàwọ̀ sọ ọ níwà bẹ́ẹ̀ pọ̀ lọ́n kọmọ́rí pé wà rẹ̀ yóò wà bọ́ sí fàájì fàá àṣùgbà yóò bọ́ sí fàájì fàá tí ó jàjì fàá àìlà kọ́lá ìlà yóò lọ àìlà bọ́ sí fàájì fàá bọ́ sí máa kú sẹ̀mí rẹ̀ bá nígbà mọ́nà wọn tó ọlọ́pàá wà lè sórí fún ọ àwọn orí ọ̀tọ̀ míì ọlọ́pàá ẹ̀mí rẹ̀ kúrò ẹwà láwọn ọmọ náà tí wọn àwọn òní fẹ́ kí náà dúró kọjọ́ náà kọjá ìyá máa dé ọ̀yẹ́ kama fún kama sún sí náà ni kama sún sí náà ni ó sì díyà ó tó kíá ìyá máa ní agbára ju ìyá yìí lọ ọlọ́mọ sí àwọn ọmọ náà o ìdá àlìkì ni ọlọ́run ọba máa ní ẹ̀mọ́ jáde lórí àlìkì mẹ́rin من كان يؤمن بالله واليوم الآخر لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر إذا رزق وإذا رزاق في شيء فردوه إلى الله ورسوله إن كنتم تؤمنون بالله واليوم الآخر طبعا ما تقولك يا من خذوا الدنيا ونازل أو يسجد ولا تقولك يا من كل ما لا تقولك تقولك لا بتأمل من الله يقول لا بتأمل من الله جل وعلا تأمل يا من كل ما لا قيامة ìgbó nínú sí ìgbó báyìí láti wájú ọ̀rọ̀ tó dájọ́ òun náà tó lè àwọn ọ̀pẹ́ ìyàtọ̀ sílẹ̀ rínú yóò tó wá sú àwọn èèyàn náà wọ́n bábá tí wọ́n náà wá dájọ́ ìtàn síbẹ̀ ó tún kọlu wádá mi wájú ọlọ́ọ̀bá alìkíyàmọ́ wa kó sàṣe ìgbúyẹ̀ ọlọ́run fẹ́ràn pọ̀ kò fẹ́ fìyàjẹ́ wa gbogbo ṣe síkọ̀ọ̀kan láti gbanú sàárè tí ó fi dígbọ́ tí ó fi wà jẹ́nà tí ó lọ wọ́n lọ àwọn ṣesí kọ̀kan wàhálà tí mẹ́rin sí kọ̀kan àwọn nǹkan tí ó jẹ́ kíyàn tí ó jẹ́ kíyàn máa bọ́nu wàhálà tí wàhálà wò fi ní kányàn ọlọ́pàá lè fọ́ apá sọ́fọ́ wa àjọ́lá ti tàbí sísun àti ìjà múrí lọ àwọn méjì kan bẹ sábà ágùn àwọn méjì kan bẹ bẹ yóò fi lófin ọlọ́run fi rí ìyàwó lábílà ìlà lọ́jọ́ tí ò ní sípò kí àgbòjọ́ náà náà wà tán wòlì torí pé òórùn ní ìnira ni ọlọ́jà rí náà rẹ̀ aláìláìlọ́gbọ́ mọ́sàkà àwọn tí wọ́n ní gbogbo ìyọ́lọ́ iṣẹ́ tí ó ṣe mọ́sàkìrò ọlọ́run ọlọ́run bàbá tí máa ṣe mọ́sàkìrò ọlọ́run ọlọ́run tàbá ti ṣe ọlọ́run gbà lọ́wọ́ وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم. Ìgbésí wọn bí sàìlẹ̀ kan náà. ẹgbẹ́ ah, àwọn mẹ́lú jẹ̀lú àwọn òkè olúmọ́wọ́ yìí tí wọ́n wọ́n lọ́rí àwọn dáwà kọmítí patronus wọ́n ní ah, ìdánilẹ́kọ̀ọ́ wà nínú mọ́sálásí ìgbà ní oṣù tí ó kọ̀wà fún ìṣúgbẹ́sì ní oòrùn ní o tẹ́sí rẹ̀ káwọ́ tẹ́sí tó àmì tẹ́mẹ́jọ mọ́ àhà jọmẹ́jọ ò ní public lecture ó wà nínú mọ́sálásí ní aago mẹ́wàá sí aago kan tó bọ̀ lọ́wọ́ sọ níjọ náà tó kò tó ní à wọ́n fẹ́ sọ nípa ìnífẹ̀ẹ́ ayé orí olówó wà bẹ́ẹ̀ àtàfàdúwà bẹ́ẹ̀ àtàwọn ọ̀nà owó ní ìṣẹ̀lẹ̀ àgbékalẹ̀ látara ìgbésẹ̀ ayé so wọ́n ní ó jẹ́ búbẹ̀rún papọ̀ àwọn mọ́rùwàbí mọ́rùwàbí ṣáàrù ní ẹwàbìnrin òun ìmọ̀ nífẹ̀ẹ́ ayé ó jẹ́ ìpìlẹ̀ àbúrúláláàrí ẹni tí yóò jẹ́ olùbánisọ̀rọ̀ oní alustars Yunus abdulmọ́lá abdulrahman abu abdulrahman sọ̀wọ́n ní wà sídálẹ́kọ̀ọ́ ní ibáyìí so àwọn àbí ìdánwò wáyìí kìí sàkànná fún àwọn ti kọ́ ìsìn tí wà bí àwọn wáyé tẹ́tẹ́lẹ̀ náà everything náà tẹ́lẹ̀ but àmì yìí mí sọ pé wọ́n náà fún yàn ẹ̀rọ kan yìí ó sọ pé wọ́n náà gbọ́ ọ̀gbìyànjú kọ́ kọ́líbà àgbàlagbà ẹni gbọ́wọ́ ní ẹ̀ àbí sọ̀rọ̀ wà wọ́n lọ sẹ́lẹ̀ àní ìyẹn bá fi ìyẹ̀jú tó tọ́ka ẹ̀ kà sí dáadáa tọ́lọ́ wọn lẹ́nu yẹn gbọ́ dáadáa wa wá rí lò tí bá ń lò ẹjọ́ wọn fi dáadáa déédéé ni à ká níbẹ̀ ni o èèyàn méjì tí ó mọ ẹni mẹ́ta nù ọmọ èèyàn mẹ́ta ní àyè tí ẹni mélòó ọwọ́ àyè ìjọba wọlé àyè kọ́lá pé bá lóko ló mọ́ lóko tó gbìyànjú ọ̀hún kan ọlọ́run tó yẹ ọ̀fẹ́ kọ̀ọ̀kan wọn sọ̀rọ̀ tó wá gbé ẹ̀rọ kan yóò kárẹ́ là mo fẹ́ ṣe tó kọ́pì sí ìyẹn lè ṣe lọ sọ́dọ̀ àwọn ilé tó kọ́ bá ṣe tó kọ́pì rẹ̀ tàbí kí yẹn lọ́jọ́ tó ti tán ti tẹ̀ kí yẹn tọ́jú ẹ̀ fún ẹ̀ fún ẹ̀ jáde tó kí yẹn ṣe tó kọ́pì kí yẹn láti fáwọn yẹn wọ́n tún wá ní pósítà tí kékeré tí wọ́n lẹ̀ náà àwọn tí wọ́n bẹ̀rẹ̀ sí àdúgbò wa one two three number one ẹ mọ̀ tìrì number one àbáyé number one náà Thank you. Okay. Now, ó ti yé fipamọ́ náà ọlọ́kọ̀ọ́ wa sàbálẹ̀ dáadáa nítorí pé ló ma jẹ́ àríkọ́sí fún àwọn àbáyà ẹ̀ tí a bá wo àwọn tàjògbóyà yìí àwọn dáadáa wà ní tó pé àgbàlagbà kìí rọ ọgbàlagbà kan gba súnà àgbàlagbà tó bá tó wá gbà ló kàn gbà lẹ́nu ni àti practice ẹ̀ níwọ̀n bá kó pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ẹ bá tó wá gbà náà ló kàn jòkó lé náà ní kàn gbọ́ ní kò ní máa jòkó ayé kúnlẹ̀ àwọn sáìsì ìdáná àwọn ọmọ yìí ọlọ́run ọba tí ó ṣe àgbàfẹ́ báyìí tó yẹ ríra yín ọlọ́run ọba òní ti o aláìláìlọ́lọ́ wọ́n á bèèrè ọ̀rọ̀ ṣòkòtò pé gẹ́bí sí sí ó wà wọn náà àwọn bí ẹsẹ̀ àwọn ṣe rí tó bá yẹ pé èyàn ò gbọ́dá ah, bẹ́sẹ̀ bí ṣe rí o tó máa sí sókè díẹ̀ àwọn ọmọ sí ẹ̀yẹ́ rẹ̀ bí mọ́ ìbá lè tán èyàn wo èyàn náà àyè èyàn wo èyẹ àwọn èèyàn abábàbábò má ṣe wáyá ló máa kó nira báyà ẹ̀ẹ́ yóò máa kó nira bá mi pẹ̀lú ẹ̀ ṣẹlẹ̀ àṣìṣe díẹ̀ fún ẹ̀kẹ́ ìlú láì wọ́n tí wọ́n ṣe kékeré láti lẹ́dá ní kíkọ́ wọ́n lóòrùn pápátá yóò kàn gbìyànjú àrísọ̀rọ̀ sọ́lá ó ní aṣọ tí mùsùlùmí bá wọ̀ lọ́kùnrin ìlà àǹsọ́ ìtàpín ìdájú ojúgbogbo ọ̀dẹ́ alẹ́gbà ní falahara àmá kò sí ẹsẹ̀ yẹ́ pé ẹni ò ní ẹsẹ̀ tẹ́lọ́wọ́ aláàrin sókósẹ̀ kò ní sókè tó mọ̀ bábẹ́rẹ̀ tẹ́sẹ̀ sí ilé ṣe kókósẹ̀ ẹ̀sàtọ̀wọ́ ẹ̀sàtọ̀wọ́ kókósẹ̀ ó kàn jẹ́ pé àárín rẹ̀ kọ́lá fọwọ́ pọ̀ sílẹ̀ kò ní bẹ́ẹ̀ òkèrè ní kó wà pé ibi kókósẹ̀ ilé ìpẹ́bẹ́ láàrin méjì rẹ̀ ní kó wà sókè ẹgbìyànjú kí ẹ mú súnà ẹsẹ̀ ọlọ́run sí rọrùn aláìdá ìlọ́wọ́ nọ́mbà 2 wáyé fún sọ́lá lọ́dún ní ọmọ mẹ́ta àti àgbò ọmọ tó sì ń gbé pàdé ọmọ àti fún mix price tí ó sì gbé ní àìlọ́fẹ́ ní ilé tí ó sì lè ṣe láti. owó ṣíṣe ọlọ́run bá ṣe lẹ́kọ̀ọ́ fún wa èyí tó jẹ́ pósìtì rẹ̀ ò lè bá gbogbo owó táwọn bá fún pé ẹgbọ́n ṣòwò yìí kò sí kankan tí ń bẹ ń bí owó ní wọ́n lè pé ti jáde mẹ́ ó wá láwọn àkọ́kọ́ nínú bẹ́ẹ̀lẹ̀ wo ni pé ìfún mo fẹ́ rà tí wà ní sí kí mọ́ mo fẹ́ rà lè kọ́ ní tí mo fẹ́ rà lè ní tí bẹ́ẹ̀lù rẹ̀ rí mo fẹ́ mọ́ sí bẹ́ẹ̀ kò wá túnmọ̀ pé dandan pé èmi àti ẹni kájì kò tira wáyé ọ̀nà tí wá wà tàbí fi hàn pé yóò wá bẹ́ẹ̀ ìgbà báyìí lè láti dé irú bá sì rí wà nú rẹ̀ bàbá ìlú ti kéré sí tó wá gbé ẹgbùn ọmọ wà mẹ́rin àha owó tó lẹ́tọ̀ láti ṣe rí ó wá gbé èló ni ó wá gbé sí spirit àgbé ó ti gbé price pé iye bá yí kẹbọ́ ọ̀lẹ́ náà má tó bá péyàn èyí ó rà tó bá péyàn ìnira eléyìí ò ní sí pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ but kò bọ́ sí nǹkan kan tí ó sùkú kan sí tí ó sùkú sí yàn bẹ́ẹ̀ tí ẹ bá ti ní tó sùkú sí yàn bẹ́ẹ̀ báyìí kí ẹ má sì rówó yẹn tí ó bá lè ṣe èyí ò ní ọ̀dá àmọ́ ìlú wáyé pé kèé sí òwò báhùn àwọn ọjà mí ń bẹ̀rẹ̀ jẹ́ pé ó ti rí lọ́nà ẹlẹ́mẹ́tẹ́ta ó sọ̀rọ̀ kó wá náà pé kó wá tó wá ti kó wá láàrin oṣù mẹ́ta tó bá kó 3000 wá láàrin oṣù mẹ́ta ọgbà 20,000 naira sọ́kọ́lẹ̀ ni wọ́n náà <laughs> wọ́n ní wọ́n ń sọ láàrin ọmọ owó tẹ́rí sẹ́kọ́lù yọ ti ẹ̀mẹ́ oṣù mẹ́ta níwọ̀n 20,000 naira kí láwọn máa ta à ń ta fáànù ní mo lẹ́ ń ta sí oúnjẹ mo sọ́pù yí wà ní àwọn ẹgbẹ́ ẹni nẹ̀ sùn kọ̀bẹ̀ síwájú sí àwọn òwò tó bá ti jẹ́ sí pé kò sígbà tó rọ pé ìgbàbá yìí lọ sọ́ọ̀tì ìgbàbá yìí ni èrè máa ń wá ìwọ̀n bá fẹ́ ìmọ̀sí àmọ́ ìdẹ́ sọ yìí kò sí ìtàtò burú mẹ́ kí ẹ bá ti fojú rí tí ó fẹ́ rà láti rí ìrìnlẹ́ tó wá yẹn kó trust the table wa nítorí pé ilé ìlú náà pàtàkì púpọ̀ ọwọ́ àgbẹ̀dẹ̀ pápá lọ́sọ orí ìgbé ẹni kékeré kan so ẹnì kan àmìlíọ̀n tàbí ẹ̀fẹ́ alátòkè olóòlì tí wọ́n fi hàn báyìí pé o so tẹ́kọ̀ ọmọ nàìjíríà ní ìlẹ́jọ́ ń sówó pọ̀ èkó lè mẹ́rin lúrù àmà lọ́wọ́ àmọ́ náà bàtọ́ náà wọ́n sí ọdẹ ọmọ nàìjíríà lọ́wọ́ láti bí èkó ń bẹ́ wọn lè tí wọ́n sọ fún ọ Ìjọba ọ̀pẹ̀rẹ̀ kò sí nǹkan tí láàmù pínlẹ̀ tí ó sàlàyé fún wa ní Kata-kata bá gbogbo pada láàmù níta máa ṣe ó ní pátápátá ní tí ó sàbàlẹ̀ fún wa rí èyí wá jẹ́ pé nígbà tí nǹkan yóò sàbàlẹ̀ fún wa àwa gẹ́gẹ́ ò lè dá nǹkan yẹn ṣe àwọn tó wà nípò fún di kalẹ̀ ó orang tua láyé bọ́n mo ń tó lè dá sí fún ara rẹ̀ Islam tó kú yóò sàbàlẹ̀ fún ọlọ́wà ní ẹ̀yìn òbí rẹ̀ ní ẹsẹ̀ lápòjúwe ọlọ́run gbogbo ọlọ́run kí ṣe tánì fún ọjà lọ́mọ ẹ̀dẹ́ nìyàn ọlọ́run àti ọmọ tí ń bọ̀ wáyé tẹ́lẹ̀ bí tẹ́ẹ̀tì bí tẹ́ẹ̀tì lóyún rẹ̀ tẹ́ẹ̀ bá kí ṣe tánì fún ọmọ tó kọ́ dàmú rẹ̀ ilé ẹsẹ̀ ni pẹ́kẹ́ tó súnmọ́ra yín ẹsẹ̀ ló àbúrà báyìí sọ pé ọmọ náà bí ibi òun nì láwọn tọ́jú kalẹ̀ òun ni tí ó sàǹfààní fún tó bá délé ayé tán nínú tí ó sàǹfààní fún bá di jọ́kèje rẹ̀ ẹgbẹ̀rẹ̀ ọ̀hún tẹ́ẹ̀ bá lágbára jọ́kèje jọ́kẹ̀rẹ̀ lá tẹ́bàlá lọ́rọ̀ ìlà sẹ́kùn lágbára pẹ̀lú ẹ̀lẹ́gbọ́n àwọn aláwọ́sàbò sí pé ìrọ̀ ìlẹ́ sí mọ́ ó ti sọ fáwà tí ajé ìyẹn rẹ̀ ká sí fún ó jọ ọkùnrin ẹ̀dábẹ́ fún títí títí títí tó fi dìgbà wá tí ó fi dìgbà wá bàlágọ́n ìgbàlúwádìí ẹ̀yà rẹ̀ bí ìbá tó wá kò láyé nǹkan síbẹ̀ ó láwọn nǹkan tá a gbọ́rọ̀ sí tí ó sàfàlẹ́ fún ọ̀tún olóṣèlú fún ara rẹ̀ ọ̀tún olóṣèlú yẹn àwọn ní àǹfààní sọ kalẹ̀ àwọn tá à ń ṣe súnà táàtì ní ẹnì kejì nínú ilé wa àbáwọn mẹ́lẹ̀ aládùúgbò táàtì ní káàsù àsọ́lẹ̀ brọ́dà kan kú ní gẹ́gẹ́ mẹ́ta sẹ́yà ọdún méjì wọ́n bá fún ní brọ́dà yẹn ó ti kọ wà sí àìkalẹ̀ ó máa ń sí ní ó máa ń fún fún ní wọ́n tún sí lẹ́ẹ̀rí yẹn báyìí tó sí wá yóò fi kàmẹ́ fún nínú kìlọ̀ kọ́mílọ̀ kàmẹ́ fún bóyá ó ní dúkìá báyìí tó wá sí àwọn ọ̀rẹ́ rẹ̀ tó jẹ́ súnà fún wà fún wọn àfá rẹ̀ tó kan súnà fún lẹ́yọ̀ kan ẹni tó jẹ́ lórí mọ̀lẹ́bí wọn fún lẹ́yọ̀ kan ọmọ rẹ̀ fún lẹ́yọ̀ kan ìyá rẹ̀ náà fún lẹ́yọ̀ kan fún ní káàkiri lù gbogbo yóò ẹ̀rẹ́ ìrúlẹ̀ kan náà irúgbẹ̀ tí ẹ náà ṣe nù gbàjábá yẹ kúgbà ilé bẹ́ẹ̀ ni yẹn ò lágbára nù mọ̀lẹ́bí wọn kà kọ́dà wọn kàǹtẹ́ wọ́n ti kà á mọ́gàjì olókèlè náà ẹnìkan náà olófèlú náà títí bá kú gbogbo ọlọ́run bẹ̀rẹ̀ ìmọ̀lẹ́bí mi àwọn àfẹ́ ìṣúná ní náà tún ìsinmi láà tí bá kú ẹlọ́pọ̀ ìtẹ́lẹ̀ ẹ̀sìn sí tí bá kú láìlú ní kẹ fún mi tí bá kú lẹ́yìn àdúrà wá sí fún mi nígbà tí wọ́n bí ìtẹ́ ẹ̀gbọ́ tó jòkó jọ kẹlẹ́ so ìdá àwọn ọmọ bẹ́lẹ́ bí agbọ́rọ̀ sọ olùkọ́nà gbèsè bá máa jẹ́ ọmọ akọ ìgbé ìdá bèèrè pé òkú wa tó dé kú ní sèkílà abẹ́sẹ̀ fún bàbá wọn bí ẹ̀mẹ́lẹ́ ìdẹ́gbé yóò sọ fún wa ẹgbẹ́ wọn ò mẹ́lẹ́ yìí agbọ̀ gbìyànjú bá a ṣe fẹ́ kí wọ́n sẹ̀wọ̀n láyé tí wọ́n jìyà láyé tábà ń dé kábàlá ti tàwọn lẹ́nu gbogbo tábà ń tàdà fún bí àwọn kí àwọn èèyàn dáadáa tí wọ́n kírun sí kẹ́lìbà pọ̀ kọ́dà ọmọ ti sàánú alónìí àwọn gúúpù tó ẹgbẹ́ta àwọn alùsùn náà tako sí ẹ̀dàkùn ẹgbẹ́ mi kú o àti mi kú o bàbá mi kú o ẹ̀dàkùn fẹ́ kírun sí alágbó báyìí báyìí Ànábì sallallahu alaihi wasallam ó ní òkú táwọn tí wọ́n bá tó 60 tẹ́tún àwọn tí wọ́n kírun sí ọlọ́run ó sì gba ìpẹ̀tán sí fókùn ní torí ìrùn táà ń kí sókùn láà sí bẹ̀rẹ̀ ẹwà àwùjọ alónìí o kíyẹ tó rí mùsùlùmí tí èsì ẹlẹ́bọ ọlójì ìmáàmù jọ́ kìrì sí láàrẹ èrí èrí ẹlẹ́bọ ní nítorí pé yẹsẹ́ wò iṣẹ́ yẹ̀wò rí ẹlòmí jálàbí ni ó lójú àwọn àfáà ní sí tí wọ́n kọ́lé ẹbá ti kọ́lé náà ẹbá wọ́n ìlú ọba ìlẹ́yìn fẹ́sì ní ọba ìlú máa fẹ́ ẹwà ìwọ́n tó kòkò nígbà tó máa ń tẹ̀kọ́ wọ́n ní jò kan ní o so lè fi lọ́wọ́n ẹlẹ́bọ̀ so musulmi tí ó sẹ́fọ́ ó kéré lónìí so àǹfàní náà tí ó ṣe mú kí ẹni káwọn tó jésù náà pọ̀ mẹ́ ìtọ́jú ní akéde lò ẹlẹ́ẹ̀kejì ẹni yẹn lẹ́ni gbèsè ìfẹ́ káwọn ṣe kó kúrò pé káwọn kílà lè tó jẹ kò sí dáadáa tó ti láyé ìta sọ ìtẹ́lẹ̀ ẹ̀sán pé wọ́n yóò ọdọ̀ wà jẹ́ náà ó kẹ̀wọ̀ máa wà jẹ́ lòun ni ìmọ̀ kọ́ máa jẹ́ lòun ni kò tó kò wọ́n jẹ́ kò tó kò ní ìyàtàrẹ́ o ẹlòmí ọmọ kọ́ máa jẹ́ lòun pẹ̀lú sí ọwọ́ rẹ̀ àmáhàn tó tán bẹ́ẹ̀ tẹ́kọ́ lè pàyà sàárè fún nínú tó lè fàyà sàárè kò jẹ́ pé kò síwà àdúrà tí ẹ lè ṣe láyé kò lè gbé ìyà ẹ̀fọ́ fún bí ẹ bá ń ṣe sí náà inú tá kí sí láwọn ni ó lè pàtọ́lọ́ wọn sàbójì sí náà fún tí ẹ bá ń jalè tí ẹ bá mú tí inú tá kí sí lá àdúrà tá a ṣe bá ní ti tẹ́rẹ ni ọlọ́run lè wó mọ́ lá àwọn tó lè wà tá a ṣe kó wò ó kọ́lọ́ tó lè kó sàbójì fún àmọ́ tó bá jẹ gbèsè àdébìnrin ló lẹ́ẹ̀kan ó tó jí ṣẹ̀pẹ́ ìrìn àtìkù lè bímọ ọ̀dà náà bíbẹ́ sọ fíkẹ́ ìṣẹ́ lábára tó ní ó tó túkú ṣẹ̀rí lẹ́ẹ̀kejì ó tó kú ó tó wá síbà lẹ́ẹ̀mẹ́ta ó láǹfààní ṣẹ̀rí lẹ́ẹ̀mẹ́rin ṣẹ̀rí lẹ́ẹ̀rẹ́ ẹlá kú ṣẹ̀rí ìdàn irú ẹni rẹ kò sí béèrè kan tó béèrè ọ̀dà níbẹ̀ náà yẹ́ bí olùjẹ́ nínú bí kọ́lé ìṣá àbábá nínú sàárè anẹ́bí tó ní wípá jẹ owó tí ò ní 5 naira lọ anẹ́bí ní kò ní kíkì ọlọ́run sàárè ó dúró lọ́wọ́ sọ̀fẹ́sẹ́ fún un ẹni tó lókù tó ti kú ní 40 years sísìn ó lè jẹ́lẹ́sí ọlọ́run tọ́ ó lè jáàmù sí ọlọ́run tọ́ àmójẹ gbèsè 5 naira nísìn ìmú tí ìrẹ́fún tí ò bá san 5 naira wọn tàbá rí san kò ní rígbẹ̀ ọlọ́run tí rígbẹ̀ àgbẹ̀ àwọn pé káàkiri àwọn báyà lẹ́rù ẹwà wáyé tà ń gbé lónìí gbogbo tó àtúgbà yé lónìí ayé gbèsè ni ayé gbèsè ni àfẹ́fẹ́ tí ò lè yé ẹtí wá ti máa rí bọ́ọ̀rùn mọ́ lórí bẹ́ẹ̀ kọ́ lé lónìí náà àbí corporate bọ́dà kí lọ bílé gbèsè àtàwọn kọ̀ọ̀kan àwọn ọ̀pọ̀ tó bá sáàbọ̀ kan rọ olóòtọ̀ ọjọ́ ọ̀rọ̀ so gbèsè òun ní ìbá wá sán táwọn tó jẹ́ pé ẹni jò yá fihàn kò sí dára bí ẹni síláyé ọlọ́wọ̀n ní kò ní kẹsàrí o kọlùbò mọ́mẹ́lì mọ́ àmì ìdọ̀lúgbẹ́ ìyẹlọ́pàá ìkẹ́nà àwọn sàájá lè sọ náwà lójú ogun bàbá lójú ogun ó ní wà nẹ́bí bí bá tójú ogun síwájì jẹ́ náà lẹ́bí ní kí o yọ ọ́pùn nínú ogun síwájì jẹ́ ní ó wọ́n straight ó sì gọ́ lórí wá gbọ́n ó fò pàpàpàpẹ́ ó kù sí ayé ní o ìlú wá dé ìlú náà pé ọ̀ pé wọ́n sọ fún tí ó bá jẹ́ pèsè ní o pàdé àbá rẹ̀ pé ti dájọ́ àti alẹ́bí sọ wáyé fún mi o àmọ́bọ̀ bá jẹ́ gbèsè ní o àwọn ọ̀tọ́lẹ́ káàkiri àwọn òkúwa rẹ̀ ẹwà wà òkúwa lónìí afáfẹ́lú ní bèèrè anẹ́bí ó bèèrè lọ́rọ̀ sọ́ọ̀tọ́lẹ́ kí o ṣùwọ́lá anẹ́bí tánàlẹ́ ó bèèrè ní pé sí ò jẹ́ gbèsè kèése lójú tí káàkiri àwọn ẹgbẹ́ láwọn ẹgbẹ́ kí o sí láì sí ò jẹ́ gbèsè sáàtẹ̀lé mọ́rí sáàtẹ̀lé mọ́rí tó bá jẹ́ gbèsè anẹ́bí ó ní à èmi ní kí o sí lá ẹ̀yìn ní kí o sí lá kí ló fà á ànábì ò fẹ́ wéṣì àfàìsọ́lọ̀ bá fún àfàìsọ́lọ̀ bá níbi pé gbogbo ẹni tàbí bá kí o sílá ọlọ́wọ́ fún ilé tán àmọ́ ìrìn ànábì ò kágbèsì àníbíká ló ṣe ìlú ìlà pàtó dé stéjì kan tí gbára yẹ dé ànábì ní àà ah, ah, èmi ò tí ẹ̀ nídìí kí máa béèrè lágbájá lè bèèrè bá tán mọ́ tọ́wọ́ ló yẹ bèèrè ànábì lé mi mo lẹ́tọ̀ọ́ láti jẹ gbèsè àwọn àlùmọ̀ mi kí wọ́n san ẹ̀rọ àwọn afá lónìí àlèúlẹ̀ mọ́wọ́lá tó ti lẹ́

àǹfààní àǹfààní tí ẹ gbogbo àǹfààní yìí kékeré ni èyàn mẹ́sànwọ́ ọmọ orúkà kékeré náà ní gbogbo ẹgbẹ́ ti lé ẹbá rẹ̀ ti lé àǹfààní kékeré ni ẹ̀dà àǹfààní tàṣẹ ni o àǹfààní tó dá àǹfààní tí fúnra tó láyé ẹ̀dà ọjà fi sí àwọn tó jẹ́ ọba ní kọmíkì ẹ̀dà ọba fi sínú rẹ̀ bí bẹ́ẹ̀ tó bá ti kúnnu wa ẹjá wà nígbèsè gbèsè tábà san anẹ́bí wa ní pé ó yá tàbí bá san yóò àkọ́kọ́ fáwọn tó lóun náà lómọ rẹ̀ tàbá san da ìfẹ́ ńláńlá láti fọ́n ní á gbèsè rẹ̀ ẹwà sí ní ìmìnísàn nítorí gbèsè ní àwọn àkókò ọ̀pọ̀ àwọn pátábọ̀ sílẹ̀ ìwọ̀n lè yẹn káàkiri òṣìlá bákan náà nítorí alẹ́ ìjọba òkú wa ẹni sọ̀rọ̀ ìtọ́lá ó ní gbogbo tí ẹni yẹn bá máa ń ṣe dáadáa láyé inú mọ̀lẹ́bí tẹ́ ẹ bá fẹ́ kí oore máa bá mu sàárè kó máa bá lọ́rọ̀ lọ́wọ́ bá gbogbo tí wọ́n máa ń ṣe dáadáa ní mọ̀lẹ́bí èyí tẹ́ bá súnmọ́ èyí ẹ̀ máa ṣe nǹkan yẹn ìyá wa ní sí àkọ́ni bí wọ́n travel lọ ọkẹ́ àwọn àwọn fámìlì wọn kan ní ìlú bá àwọn fámìlì ẹ̀yin lọ tẹ́tẹ́lẹ̀ ìtẹ́ iná máa ṣe tí ó máa fún ẹ máa lọ bẹ̀ ẹ máa lọ bẹ̀ ẹ máa lọ bẹ̀ ẹ máa lọ bẹ̀ so káti máa sàdúrà fún wa káti máa sì sàrà fún wa sí sàrà lórí ìlú náà sọ àkàrà tó ní nìkan ẹgbà lábẹ́ ẹ̀kọ́ ayà rẹ̀ àkọ́fẹ́ sanwó lé lọ́pọ̀ rẹ̀ ẹ̀dánù rẹ̀ gbà ó fẹ́ ra ń gba ọdún náà ní ẹ̀dá kan ó fẹ́ ra irinṣẹ́ náà ní èsì jẹun náà ní ẹgbà

torí ah, orí tó wà náà ok ó ti mọ̀ náà ok jọ̀rọ̀ mọ́lá ọ̀fẹ́rọ̀ ààrẹ náà lẹ́sẹ̀ yàrí náà sọ́ra nígbà tí kó máa ẹ̀kọ́rẹ́jì wa sọ́ra káwọn ẹ̀ máa pọ́kalẹ̀ sọ́ra tí ó ti mo jẹ sọ́ra àdís fún kálukó lè ẹ̀ẹ́dọ́ra ọ̀gbọ́n tó bá tó bá lókun àgbà tó lọ́yà tó tó bá ti lọ nígbà táyìn bá gba ọmọ ìgbésẹ̀ kan tí mo bá mọ ibi tó lọ tó ń tán bẹ́ẹ̀ náà ni o nínú ẹni ọ̀sẹ̀ lè fẹ́ràn máa bàjẹ́ so wọ́n pápákọ̀ sáfẹ̀ sí sígbà àwọn fẹ́ẹ̀ tí Uh, àkọ́kọ́ ní bí wọ́n lè ká máa kọ́lẹ̀ ẹgbẹ́ tí ó kọ́lẹ̀ àjá máa ṣùgbọ́n láti ẹnìkan tó brọ́dà kan tó kú ní Ọ̀ṣun state ní máa bí ẹ̀dọ̀ bọ́yàwó ní àríkànlá ó ládẹ́sì owó tó jẹ ojú sí ilẹ̀ lọ ní gbèsè ìlẹ̀ lọ rẹ̀ àwọn ilẹ̀ sí àwọn ilẹ̀ olówó lọ́wọ́ bọ̀tọ́ láfíkà ẹ̀ wà lákọọ́lẹ̀ ẹni tó jẹ́ àfá rẹ̀ tó rẹ̀ sí tó jábà súnà ó kún lápàdà sí máa wọ́n akọ lẹ́tà lẹ́tà yẹn wọ́n kọ wọ́n pòsè sí àwọn ìlú káàkiri wọ́n lè pòsè sí àwọn omi wọ́n wá sọ̀rọ̀ lọ́nà sẹ́kẹ́tì sí wọ́n àwọn àwọn àdé àwọn pé wọ́n ti sanwó yẹn náà ọba two million naira Islam dáadáa àmọ́ ìlànà ní Islam dáadáa àbí ìtàn wá pè wá sí ní àyè pé tó pàtàkì pé wọ́n ní ìwé ní ṣe pèsè tó jọ náà ní àìpèsè tèèyàn méjì ni ó àmọ́ ìtàn lágbára ju pèsè ni anábì ní wàdẹ́nu lọ́rí àhàkù àyọ́kùnlọ gbèsè lẹ́lẹ́ ẹ̀kọ́ sọ̀rọ̀ sí ọlọ́wà ní bí òkú bá jẹ́ gbèsè àwọ̀ ẹ̀ máa dáwọ́ lẹ́lẹ́dì ogun tí wọ́n ti àhà wọ́n tún ká pàkíyèsí kan ó sì bá tọ́ pé pé amọ̀rú ẹ̀ mọ̀ dáwà nítòsí jẹ́ amọ̀rú ẹ̀ pé àwọn bá ti bára wá gbé ní sinú lórí àmọ́ ìrìnàjò wọlé wọ́n encourage ẹ̀kọ́ sí sẹ́gidi àwọn ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ wọ́n encourage you know? oyún náà òun sẹ́tọ̀ tó gba 5,000 10,000 wọ́n kí ló dé wọ́n àwọn bá rí sẹ́ lẹ́tọ́rin wọ́n lòun lè ṣe ẹgbẹ́ ajọ́ ń kúrò wá fẹ́jọ́ rẹ̀ sùnrin pínà I ọmọdé sọmọ ibá ó fẹ́ràn rẹ̀ ṣe kẹrìà ó lòun ní òun ní abárí tó lòun ò ṣe iṣẹ́ lọ́dà wọn lọ́sùn olóhun gbádùn àwọn ọmọ wọn á pè wọ́n á nù pé wọ́n bá níyàwó fẹ́ àwọn tiẹ̀ náà irú iléèwé tó ń lọ yìí àwọn iléèwé tó gbọ́n ń pa ọmọ àwọn akẹ́kọ̀ọ́ máa kọ́ ní ọ̀fẹ́ kó làwọn ẹ̀rọ òṣèlú àmàlà sí lórí ọ̀dá àá ìní fẹ́ yàn fáwọn àkúnná nù aláìwé ti gbúgbẹ́ lọ́rùn bí ìṣe ìgbàgbé tó níwájú aláfíà fún ọmọ ẹgbẹ́ sọ pé ìṣẹ́ àfúnná náà bá ní sọ àwọn ayé sà lọ́ọ̀sì ìmájì ẹnu kéyẹ lórí kan báwọn inú tí mo kó ìyàjù láyé kí n bá lọ pé kí n fi sẹ́ni pé ẹnìkan lè ṣe kàwọn mi ìfihàn ìyẹn ò láti pé bá fẹ́ ràn tó máa yàrá tó wà fún mi mi ò bá wọn tẹ́kí fẹ́ràn wà lọ́wọ́ ìfẹ́ ràn sí tó wà lẹ́sí tó bùsù kọ̀ mọ́ ọdún bá yóò fẹ́ àlìyẹ́ ọ̀fẹ́ jẹ́ tó rẹ̀ ní èyàn ní àlìyẹ́ tó lẹ̀ ó lè kọ́ ìrú nílẹ̀ ti súnlá ẹ̀yọ́ láti sí oní ọwọ́ tó wà lókè ìwò fẹ́ máa fúnyàn mú sí ọlọ́ ẹ̀ kọ́ lórí ọlá àmà fúnyàn ní àmá bí ìsì tó ní ká máa gbà lọ́wọ́ rí ó wá ní ẹni tí máa fúnyàn olùrẹ̀ ìjọba gbà lọ nǹkan wọ́n náà láti tìyẹn Ànábì sọ̀rọ̀ sọ́nà ó ní kàkà fọ́ọ̀mù tọrọ nǹkan lọ́wọ́ yẹn kàkà lóòótọ́ aláṣẹ́rẹ́ kan fún yín àmọ́ kò bá dá pọ̀ ọmọ tọrọ kan títún pé mo fẹ́ kẹ́ni tí ọ ń gbà lọ́wọ́ rẹ̀ bó ṣe kí ni wọ́n lọ́wọ́ ìgbà ọ̀dọ́ lọ́wọ́ bá àti ní kàkà bẹ́ẹ̀ kọ́ sí wọ́n gbọ́nà kọ́ sẹ́lí kọwa wúrú àlọ́jà kọ́ máa ta Ànábì ní olóore mú ọlọ́dọ̀ ọlọ́run so bẹ́ẹ̀ kí mùsùlùmí ọ̀rọ̀ pé ẹ̀wọ̀n ìdáhàn jẹ́mọ̀lú mẹ́lẹ̀ ìrònú tó kúrú ni o kátọ́ bá dé di sàárè ọ̀rọ̀ ọgbé yẹn kú yìí because to to tó bá gbé ọwọ́ tó káàkiri tó ọ̀rọ̀ alúmọ́ra rẹ̀ bá sọ́yàkà gbé bọ́lá ìṣẹ́gbẹ̀ kan náà pé ó èrò díẹ̀ àbí kó jẹ́ pé àwọn òtẹ́ láǹfààní àti irú ìtọ́jẹ yẹn so lápọ̀lọpọ̀ àkíyèsí ńláńlá ni o pọ́pọ̀lọpọ̀ wa bá ti rí ní àbá ìsọ́ yìí so lápọ̀lọpọ̀ ọlọ́run wa yóò ṣe apẹlẹpẹlẹ o I ẹ́ That's a write-up. When you can put it on the eh, cyborg there, eh, but this, so eh, this is what you say. This is where that is telling me. This is At least with that, give us an idea of how each and every one of us will able to write our own. I understand on the issue of what you're saying, like if I should die, there's no burning at home and okay. the rest like that. Okay. People can be able to frame it okay. at least to give the idea of what each and everyone is going out to write okay. and write what you are owing at the downside. You see, at least you can place it by okay. the best side in your house. Okay. Àwọn ẹ̀kọ́ amọ̀ràn pé alákàtúnṣe sínú ẹ̀rọ nìyẹn kí ẹnì kọ̀ọ̀kan wá ká máa ní wàsíyà táwọn kọ̀ọ̀kan lè. Wọ́n á ní ká gbìyànjú kí á kọ́ pé kágáìdì àwọn ẹ̀lọ́dì kọ́ kọ́bá pé kí ẹ káwà lẹ́sí bẹ̀rù pé kí ẹ rò pé lápẹ̀lú ilé sí bá kú o èyí ò ní kọ́ kú lọ́la ìrọ̀ àti sẹ́yìn bá kú ẹni báyìí kú sí ní ilé tí mo jẹ ilé tí mo jẹ so kí ẹ kọ́ kí kí ẹ máa pẹ̀lú yàn irú aláti wa gbọ́dọ̀ ti gbọ́ kí ni àwọn máa ń sí dára sí débi pípà tó wọ́n ó rọrùn fún wa káàmà ó rọrùn fún àkáàmà àjẹnu báàkì kan mẹ́rin lókè àkiri báàkì wọ́n fi sí ọ̀nà lókè àkiri gbà tí wọ́n tí wọ́n kú báyìí báàkì ni akọ̀làkọ́rì a fi sí báàkì yẹn ní náà pọ̀ sí àwọn tí wọ́n jẹ wọ́n lówó wọ́n pọ̀ síbẹ̀ àwọn táwọn náà jẹ àwọn náà fọwọ́ síbẹ̀ ìrọ̀lẹ́sì tó mọ́ àkórí ìfọ́n aláǹfààní láti mọ̀ pé ilé kásánwó sí ilé kásánwó sí ilé ẹ̀ẹ́dẹ́ kásánwó ilé kásánwó lórí bọ̀pọ̀lọpọ̀ wá ní sí àwọn tájì àwọn olóòlà <laughs> ìlàbáyà jẹ́ ní ìwé márùn-ún àìbá àmàlù ìwé ẹsẹ́ kọ́ ìyàwó tí wọ́n ló sì pàtàkì ìwọ̀n wọ́n mọ́ jẹ́ nǹkan tó dá pọ̀ ní ohun kọ́dà ó dáwọn ṣe lọ́wọ́ àtàrí sínú ìlànà wọ́n ní bọ́dà kan fẹ́ travel lọ sí ilẹ̀ Haúsá ní tó wá pọ̀ yìí tó wá gbé fún ìyàwó rẹ̀ ó sì fẹ́ ó gbé fún ìyàwó rẹ̀ ìyàwó wá ẹ̀wọ́n lọ báyìí wọ́n lọ báyìí mọ̀ ẹgbẹ́ pé yóò bá wọ́n tí wọ́n pé ẹgbẹ́ tó yẹ kú 40 days nígbà tí ó kú ní yóò tìmọ̀ ó dẹ́tìmọ̀ ó dẹ́tìmọ̀ onímọ̀ tó ẹni sì lọ sí láyọ̀ so yóò túmọ̀ pé ìsúnà tó lágbára ní jẹ́ láti kọ́nà onígbọ́dà àkànnà awareness àpòsí àwọn sọ́rọ̀dá àwọn bọ́dà abẹ́ ẹ̀lú níwájú bàtọ́ fẹ́ kú fast àwọn kíkọ́ wáyé àwọn kíkọ́ máa ṣẹlẹ̀ lẹ́gbẹ́ ah nínú wọn á dùn gan láàrin ìgbà tí wọ́n pín àwọn ọmọ sí kánù wọn wọ́n tó lọ kánù dr abolele àbíkọ̀ ọ̀lọ́ wọ́n wá ramọ́kò fún bọ́ọ̀sì wọn àwọn náà bẹ̀ wọ́n bá wọn kánù gbàgbọ́n rárá àkànkìlá sílẹ̀ èmi àti àfá sáàrì àti dọ́kọ̀ láàmọ̀ pé dọ́kọ̀ mọ̀lẹ́mọ́tò kọ́dà àwọn tí wọ́n ti fi gbọ́nà so wọ́n wá bẹ̀ wọ́n wá bẹ̀ lọ gbé wálé wọ́n wá ní ìgbàra ẹ̀ta táyà mẹ́rin kan ṣe ìdí ẹ̀sìn tó wà ẹni tí ó wà lọ àtẹ̀tí ó lọ ẹni tó bá wà wá ọpọlọ rẹ̀ màtí wọ́n travel yẹn ó ti kó táyà rẹ̀ lọ́wọ́ ó ti kó sínú bọ́ọ̀sì rẹ̀ níjọ́ sunday náà ló gbúra lẹ́sìn lórí yọ sunday lajẹ́sì ọ̀nà báyìí ó kà fún un ìgbà tí ó kú báyìí wọ́n á wọ́n á kùn lọ́bàá bẹ̀rẹ̀ wọn jáde ó wá ní three days gbà tí àwọn family àwọn tí wọ́n bá jẹ́ àwọn ẹgbẹ́ lọ́tù wọn wá ní wọn kàn family bàbá wọn kàn family wọn ní àwọn fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan náà láwọn bẹ̀rẹ̀ ká máa sọ dáadáa tá a bá mọ̀ ní pàpá yìí kí nǹkan tó ga àdúgbò wọn sọ gbà tí chairman wọn ó wá tìrì ó wà tó ti dáyé òun tí ìlú àfà ìdáyé ó kàn ń gbọ́ wà sí kán máa ń sọ ní ìgbà ìdẹ̀rẹ́ dókítọ̀ ní pé kí wọ́n sọ pa mọ́tò yẹn o tó pé ọmọ ẹ̀kẹ́ ènìyàn kò sí tí ò lè wá sọ́nà wọ́n mọ̀ pé èmi mo súnmọ́ jù àti dókítọ̀ wọ́n lè pé afẹ́ fi pẹ̀lú gbà àwọn ẹni máa ń sọ pa fámìlì pẹ̀lú mọ́tò rárá kí wọ́n sọ pa wọ́n mọ̀ ní ẹ̀jẹ̀ báyìí wọ́n sọ

tó bá ìṣe bọ́dù tí tẹ́lùmí ń kọ́tò ní máa tó àǹfààní ẹ̀ máa kọ́ ó sàmàlì púpọ̀ tó torí àìkí àmà wà ní ó yẹ kó máa bà wá lẹ́rù pé èèyàn ní rí kí ọlọ́run ó bí kí ó tọ́lọ̀ bá ní wọ́n sàmúyàn kọ́dà ó tó gbọ́ súnlẹ̀ yìí ó láwọn kan tí ó jẹ lọ hospital lẹ́kọ̀ọ́ tó pé ó lásẹ̀ lẹ́kọ̀ọ́ náà tí ó hospital yẹn gba ibi tí gọ́sùnà yìí náà ó wá 19,000 naira ìgbà tí ó kọ́ sínú rẹ̀ ó sì kọ́ àdírẹ́sì ọ̀sítà ẹgbẹ́ pé mo di àwọn tó láyé ní thousand naira kan yọ gbà tó kọ́ kú báyìí táwọn pọ̀lú ní ẹgbílẹ̀ báwọn wọ́n borí sí ní ayé wọn lọ́wọ́ ní o òun ló fi jẹ́ pé ká gbìyàn ká má jẹ́ wà nìkan lọ léwa náà sísún náà ká má jẹ́ àjọ bẹ́ẹ̀ ni ẹ́ sì tìǹà sí tó kìí ṣe tí mo lè dá sí property ẹgbẹ́ family wa bọ̀ ìrìn jáde bọ̀ wá pé ayọ̀ nígbà kan náà irọ́ kò sí tí ń lọ mọ̀lẹ́bí rẹ̀ kọ́dà property àwọn ọmọ rẹ̀ ọ̀ọ́ mi ló wà àwọn àlùkéré ìbí máa mọ́ nítorí sí ṣùgbọ́n ní ṣùgbọ́n pápátá owó àgbàtà tó ń bá lọ sán gbogbo díẹ̀ mọ́tún máa pẹ̀yìn ó ní àǹfààní pọ̀ ẹ̀ka gbìyànjú èmi àtẹ̀yìn ẹ̀yà bẹ̀rẹ̀ látòmí ẹ̀mẹ́jà dọ́là ẹ̀yà bẹ̀rẹ̀ látòmí ó sì lẹ́nà kan lọ jẹ̀yẹ̀ nìkan tó bá ti tó san ọ èyí ò ní ọkú lọ́la ní sọ̀pàdé fún wa ni ó fẹ́ ìgbà tó wá lẹ́wà ọ̀rẹ́gbọ́n máa dáhùn nígbà tó yá lára wọn kọ́nà tó wá parí sí ìgbésẹ̀ wa àwọn náà wá pè ní ẹgbẹ́ owó ẹgbẹ́ náà bá ti ṣèlú sọ́nà lẹ́yìn ìgbà ìgbà wọn tẹ̀lé ní wọn ń ní ẹlẹ́mìí ti wà pé ṣé àmàlà àtàrù ní àmà àtàrù tí a máa ń ṣe láti kò dára fún àwọn ọmọ ẹgbẹ́ dàrí inú ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run sàmọ̀ lọ́wọ́ wọ́n láwọn ọ̀gá lálùtọ́ àwọn jàbátá kan lálùtọ́ àwọn tí ó ní dáhùn kí ìgbà tí wọ́n kẹ́kẹ́ inú wọnú tó wá fẹ́ kí wọ́n máa ń pèrún ìwọ́n nìkan lẹ́mọ́ ń gbọ́ ó ẹ́ ti pèrún tí eh. àwọn ọmọ apẹ̀tí wọn náà ẹbá ah, ti pẹ̀lú ní kọ́ ẹ̀ẹ́dẹ́ ìrìnlẹ̀ lẹ́rọ̀ tí wà ti sí ẹ̀kùn ní kẹ́ ṣùgbà ní sí ìtọ́fẹ́ mọ́sáàtì kọ́lá gbé lápòjú ilé sí nínú mú sọ fẹ́ mọ́pòjú wa ní mọ́sáàtì kọ́lá gbé lápòjú ilé sí wọ́n pè sí wọ́n pè láti bẹ̀rù wọ́n ti mẹ́rin márùn ayá yìí kò túnmọ̀ pé gbogbo àkárù mọ́sáàtì lọ́gbọ̀rọ̀ sí tí a bá ti mú kan wá ti dé bẹ́ẹ̀ kọ́lá bí èsì láti wá ti kírun wá ti dé ìwọ̀n ètò mọ́ bí wọ́n ti yókùn bá aláì fi o pẹ̀lú àti ṣe ọ̀gá náà ṣùgbọ́n bá الله تعالى على الصلاة وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم 穿的，我这个现在的舆论，然后。